Thank you. àlùyọ nǹkan ó sì yí padà sí rere fún ọ ọlọ́run tó ní agbára lórí ayé mi mo wá gbé ọ̀gá lóore ẹ jẹ́ ká gbé orúkọ rẹ̀ ga ọlọ́run tó ní agbára lórí ayé mi mo wá gbé ọ̀gá ọlọ́run tó ní agbára lórí ilé mi mo wá gbé ọ̀gá ọlọ́run tó ní agbára lórí ọkàn mi mo wá gbé ọ̀gá ẹ̀mí mímọ́ mà ṣeun ẹlẹ́dàá àrùn ayé mo gbé ọ̀gá ayérayé mo gbé ọ̀gá ẹ̀gbọ́n mo fi ọpẹ́ fún ọ ọlọ́run àwọn gbogbo wọ̀nyí ọ́ olùràpadà mo gbé ọgá jésù mo yìn ọ́ ẹ̀mí mímọ́ ó mà ṣeun olúwa ó mà ṣeun ayérayé ẹ̀ mà ṣeun olúwa tó ní gbogbo ènìyàn ọlọ́run tí kì í kú ọlọ́run tí kì í ṣe àìsàn ọlọ́run tó ní mítẹ̀mítẹ̀mí ọba tó fàánú dá mi sí ọba tó fàánú yàn mí ọba tó fàánú pè mí ògbónà ní fún orúkọ yìí olúwa mà ṣeun ẹlẹ́dàá àwọn ayé mà ṣeun ògbó tó kúkú orúkọ yìí o ọlọ́run alààyè máa ṣe o jésù máa ṣe o àtàlà tó sori ayé rẹ̀ máa ṣe o ògbó máa ní kú orúkọ lókè ọ̀run jésù olúwa wa dúpẹ́ lẹ́ẹ̀kan sí i olúwa mo dúpẹ́ kan yàn mí fẹ́ abẹ́ sọ fún wa wípé kò sẹ́ni tọrọ dá lẹ́nu ẹ̀ garaga ju Mósè lọ ṣùgbọ́n lọ́n pé ìwọ ni màá yàn ó tún kàn pé ọlọ́run òun ò lè sọ̀rọ̀ dáadáa akólòlò ìyẹn lẹ̀ èmi mọ̀ yàn ọ́ á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ fún ìfẹ́ tó fi yàn mí mo dúpẹ́ fún ìfẹ́ tó fi pè mí mo dúpẹ́ fún ìfẹ́ tó fi dá mi sí mo dúpẹ́ fún ìfẹ́ rẹ tí ò lábà wọ́n ìfẹ́ rẹ tó péye lórí ayé mi lórí ẹbí mi lórí ọmọ mi olú àwọn ọmọ ìgbé ọgá ẹ ká tún yìí lóko lẹ́ẹ̀kan sí olú àwọn ọmọ ìdúpẹ́ o kó yàn mí fẹ́ ẹ̀mí ni mo yàn olóko kó yàn mí fẹ́ ọba tó yàn mí fẹ́ o mọ̀ ṣé o ọlọ́run ayérayé mo mọ̀ ìgbé ọgá ọlọ́run tí ò wo bí mo ti rí olúwa tí ò wo background mi ọlọ́run tí ò wo pé báyà àwọn òbí mi ò lówó ó ṣàánú mi olúwa mo mà gbé ọ̀gá ẹ̀gbọ́n mo gbé ọ̀gá ayé mo yàn ọ́ olóko dá mo gbé ọ̀gá ipa tó dùn pa agbára tó dùn pa agbára lọ ọlọ́run tí fẹ́ máa bí ẹ máa jésù olúwa wa bí mo bá ti kú kò yí ọlọ́run. Òyìnbó lọ́rùn kíkó padà, lórí pé kò wà, kò ó yìí ọ́ wà. mi mọ́lé láago méjì òru ìkan wà tó ti ẹ̀jọ́ ọmọ kékeré kan ìyẹn ò tiẹ̀ yẹn ní àtàkì àtàkì ni wọ́n gbálẹ̀kùn gbàgbàgbàgbà àwọn ìkan sì wá àwọn ìsọmọ ìjọba ìṣèkà wọ́n ti mọ̀ pé pásọ̀ kan bẹ ládùúgbò ìjọ kan ládùúgbò ẹ̀jẹ̀ báyìí kan lẹ́nu kan ládùúgbò pásítọ̀ tó wà ládùúgbò yìí dá ah, pásítọ̀ ló bẹ̀rẹ̀ sí ó ní pásítọ̀ ó ní àdúgbò ilé pásítọ̀ ẹ̀ mo ra farapamọ́ síbi kan lẹ́nu kan bá pé pásítọ̀ yìí bó ṣe bó ṣe faraya nìyẹn ló bá wá bá mi kí ló tiẹ̀ lóun fẹ́ ṣe olóhùn olóhùn olóhùn olóhùn fẹ́ lọ pààyàn báyìí òun fẹ́ lọ pa nǹkan jẹ́ báyìí mo ní wá kó dà wá kó dà olúwa fún mi ní gbólóhùn tí màá fún ó sọ̀rọ̀ pẹ̀sẹ̀ ó sì lọ lálàáfíà má ṣe bí o ó wá ń ṣàlàyé ó ń ṣàlàyé tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ó wà frustrated torí bẹ́gbẹ́ kan ṣe tìṣẹ́ ó dẹ̀ fẹ́ ó dẹ̀ fẹ́ ṣiṣẹ́ bí ṣùgbọ́n ló dáwọ́lé ọmọ kékeré tí mo sọ yìí mo jẹ́ tọ́lá lẹ́jọ́ yẹn ni mo wá ní àkókò nísìn lọ́la àárín kankan jẹ́ jẹ́ dáadáa kí n lè sùn àṣé kò sígbà tó yẹ kọ́ ọmọ ọlọ́mọ jìra lóbi gbàgbàgbà báṣọ báṣọ báṣọ kí ló dé mo mo rò pé ìtọ́jú kan sí ìtọ́jú rẹ̀ kí sàkàgbọ́n lé Not my sacrifice. He do you, he do you, you, he do you, he you. Ah ah. Wọ́n mọ̀ gbàdúrà two hours. Tí mo sọ àgbo tó kù mí gan bẹ́ẹ̀ ha. Kọ́lọ̀ tó kọ́ tó kà mí dá. Wọ́n gbé kan wá. Kò lè mímọ́. Àwọn gbàdúrà gbọ́ ọ Mo bá fọ gbọ́ gbàgbọ́ mi. Onílé bá sọ̀rọ̀ bá kú. mo ṣe gbọ́ ní báyìí báyìí kan máa gbé lọ sí ẹ̀ẹ́dínlájọ́pẹ̀ eh, ká máa gbé lọ sípítù nígbà tó sípítù dókítà jókòó sínú ilé olóhùn ìbẹ̀rẹ̀ yẹn kankan báyìí emergency ni lọ́rùn wọn láwọn bá jókòó síbẹ̀ dókítà lóhùn ṣètò àtìlẹ́yìn bọ̀ jẹ́rọ àtúntò wọn náà tún bẹ́ẹ̀ nìkan wá ń bẹ̀ ṣe ju wọn tó bá ń bẹ̀ wọ́n ní omi ẹran ẹran gba wrong lọ ìyẹn náà tún gba wọ́n ṣe kíní pẹ̀tọ́pọ̀ lóhun èsì tán àti rẹ́dí bọ̀dì ìyẹn dẹ̀ kù two hours tí wọ́n wà bẹ̀ wọn nǹkan ọmọ ẹ bá bẹ̀rẹ̀ sí ní ṣeré káàkiri kí làwọn tó fẹ́ rí dókítà fún ọmọ tí ń ṣeré kiri that is why when you see Nigeria time they are praying They know that there is no hope from the government, there is no hope from anybody. Their hope is in, is in God. Bàbá kan wọ́n ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹjọ́ kan jóná mi lẹ́kọ̀ọ́ wọ́n wá gbàdúrà sí people were condemning pé ṣé gbígbàdúrà when you call fire they they won't respond kọ́ hmm. kí ni kọ́tò máa ṣe iṣẹ́ àjọ àlọ́ máa gbà ní omi wo ló fẹ́ pa bí kò ṣe bọ́lọ̀ fúnra rẹ̀ bá pa so we put all our trust in God so ìwọ́n tó wá sùn láyọ̀ tó jí láyọ̀ tí o sì fẹ́ wá di ẹ lóru tí o sì fẹ́ wá kanlẹ̀kùn ẹ tí o ti fẹ́ máa lọ sípìtù ó yẹ kó dúpẹ́ ó yẹ kó yin Ọlọ́run lógo so gbọ́dọ̀ wàdúrà tá a fẹ́ gbà lẹ́yìn mo ah, fẹ́ kó yé wa wípé ọlọ́run kì í fi púpọ̀ tàbí kékeré gba àyàn là sẹ́yìn nígbà míì wà gan tí tí èrò bá pọ̀ ń bi àdúrà ìmọ̀ jẹ́ ká do àlétúmọ̀ ọ̀dọ́ bá ti di wọ̀ntiwọ̀nti oríṣiríṣi ẹlòmíì ọmọ dára lẹ́kan ẹlòmíì ọmọ ṣe ọkọ ẹlòmíì ò ní ṣùgbọ́n ìwọ̀nba àwa tí a wá ó fi hàn wípé a fẹ́ wá gbàdúrà ni mo fẹ́ ká sì ní lọ́kàn wípé a máa gba eré lọ ó ní àwọn ìsìnpáyà àdúrà kẹ́kọ̀ọ́ sí ètò gbogbo prayer àti ìfẹsẹ̀ látàlẹ́ àná látàná àtọ̀sán àná ọlọ́run fi àwọn ìsìnpáyà kankan hàn mí mọ́júmọ́ tá a máa nà pa àdúrà síbẹ̀ tẹ̀wọ̀ àwọn tọ́lọ́run bá kàyẹ ni nígbà tọ́lọ́run bá fẹ́ ṣe rere ó ní ó ní ọ̀pọ̀ láàpè ṣùgbọ́n díẹ̀ láàyàn mo dúpẹ́ pé ní àwọn díẹ̀ náà àkàmí mọ́ wọn. so a ti gbàdúrà ọpẹ́ àkókò wa gbàdúrà fún agbára ìwẹ̀nùmọ́ tí agbára ìwẹ̀nùmọ́ bá wọnú ayé ẹ̀ á wọ ẹ̀ṣẹ̀ rẹ nù á fún ẹ ní okun láti mọ padà sínú ẹ̀wọ̀n wá sọ fún ọlọ́run ní ìjókòó yẹn òróró ìwẹ̀nùmọ́ rẹ túlé mi lórí ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ Jésù Olúwa túlé mi lórí agbára ìwẹ̀ mímọ́ jẹ́ kó wọnú ayé mi lọ ẹja gbàdúrà. agbára ìwẹ̀ mímọ́ olùwàjọ wọnú ayé mi àṣẹ ìwẹ̀ mímọ́ olùwàjọ wọnú ayé mi ìwẹ̀ mímọ́ olùwàjọ wọ́n mi lọ jẹ́ mi agbára ìwẹ̀ mímọ́ rẹ olúwa jẹ́ kó wọ inú ayé rẹ olúwa jẹ́ kó wọ inú ayé rẹ agbára ìwẹ̀rẹ̀mọ́ rẹ olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí jésù gbé wọ̀ mí ayé ayé gbé wọ̀ mí ẹ̀mí mímọ́ o agbára ìwẹ̀rẹ̀mọ́ rẹ ọlọ́run àwọn ọmọ ogun jẹ́ kó inú mi lọ jẹ́ kó inú mi lọ agbára ìwẹ̀rẹ̀mọ́ láti òkè wá ẹ̀mí mímọ́ o pé wọ̀ mí lóòrọ̀ yìí pé ìwọ lóòrọ̀ yìí wí ọkàn mi mọ́ gbogbo àìmọ́ ti bẹnu ayé nínú lóde ẹ̀jẹ̀ Jésù máa fọ̀ dànù ẹ̀jẹ̀ Jésù máa fọ̀ dànù ẹ̀jẹ̀ Jésù máa fọ̀ dànù ẹ̀jẹ̀ Jésù máa fọ̀ dànù ẹ̀jẹ̀ Jésù máa fọ̀ dànù ẹ̀jẹ̀ Jésù máa fọ̀ dànù Olúwa wẹ̀ mí tọkàn tára tẹ̀ mí Olúwa wẹ̀ lónìí Olúwa wẹ̀ mí lónìí ẹ̀jẹ̀ Jésù máa wẹ̀ mí mọ́ máa wẹ̀ mí mọ́ máa wù mí mọ́ máa wẹ̀ mímọ́ Jésù Olúwa wa a tó lọ sínú ẹsẹ̀ tó lọ fún wa pé ká fi gbàdúrà ọkọ̀ọ̀kọ̀ gbàdúrà agbára tó ń di tó ń di ẹ̀mí òkùnkùn ní ìgbèkùn Olúwa gbé wọ̀ mí sórí tí agbára ìbá wà nù ayé ẹ̀ tí wọ́n bá ṣàṣì ẹ̀ wọ́n á wọ̀ ní ìdè bí bá pèrè ẹ̀ níbi wọ́n á wọ̀ ní ìdè bá bá gbìyànjú àti ṣe ibi sí ọ kọ́ra kan máa sọ̀rọ̀ òdì sí ọ lásán ọlọ́run máa gbá wọn lẹ́nu ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dójú tì wọ́n agbára tó ń di agbára òkùnkùn ní ìgbèkùn wọ́n fẹ́ pa ní ẹ̀rí kan bàbá wa nínú olúwa pa akíndayọ̀ mi kó tó di kọ́ sùn ní olúwa wọ́n lọ dá ìjọba kan sílẹ̀ ní ìfẹ́ kọ́ra tó mo sọ fún àjẹjọ àbí àbí ta ni mo orí àjọ àwọn òṣìṣọ́ wọ́n lọ dá ìjọ kan sílẹ̀ ní ìfẹ́ nígbà tí wọ́n dé ibẹ̀ ibi tí wọ́n fẹ́ dá ìjọ yẹn sílẹ̀ sí bàbá kan wà ń bẹ̀ tí wọ́n pè ní bàbá káká bàbá káká yìí wọ́n mọ̀ dáadáa níbi tí ó ní agbára dé wọ́n bá wà lẹ́spress road lọ́nà wọ́n bá ìpè bóyá ti bẹ̀rẹ̀ lọ sóṣogbo tí mọ́tò ẹ bá pọ̀ láti Ìbàdàn tó bá kó èrò tó bá ti kún ó gbọ́dọ̀ dúró kó já èrò kan lẹ̀ kó gbé bàbá abẹ ìròyìn adáwó padà fún ẹ máa rí mọ́tò láìpẹ́ ìkó wọ́n á sọ fọ́lẹ́ nǹkan gbogbo yìí tẹ́ bá pọ̀ bàbá yẹn wọ́n á dẹ̀ gbé lọ torí bàbá tó ṣe tó wọ́n lẹ̀ báyìí tó kọ́ pọ́ùn ọkọ̀ yẹn ò lè lu wọ́n kìlómítà ẹ̀yìn rẹ̀ ọ̀nà ibi táwọn wá agbára wọ̀ àwọn fẹ́ dá ìjọsìn ẹlẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ wọ́n bá bàbá ṣe àmúyẹ ah, ìmọ̀lẹ́wọ̀n ah, ẹ̀fẹ́ dájọ́ sílẹ̀ bí wàhálà dá sílẹ̀ ẹ̀yin ló sì mọ̀ wá ìjọkẹ̀ẹ́ níwẹ̀ àwọn bá ti gbìyànjú ẹ̀ náà wọn ò rí ṣe ẹ gbìyànjú bóyá lè rí ṣe ó kúrò ń bẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní dá ó bẹ̀rẹ̀ sí ní dán agbára rẹ̀ wò lára bàbá ṣùgbọ́n àṣẹ agbára tó di agbára tó di àwọn ẹ̀mí òkùnkùn ní ìlú ń bẹ lára bàbá ń ṣiṣẹ́ lára bàbá fúnra rẹ̀ ló fẹsẹ̀ rìn wá ní ẹ̀ẹ́dẹ̀ fi ọ̀nà àwa náà ẹgbọ́n wa náà rìn ọ̀nà tá a mọ̀ ní Jésù ẹ̀ẹ́sùn tó fún wa wàá wá lahùn tí òjò bá pààyàn tó sá sí abẹ́ òrùlé òun tàbí fàràǹdà òun ó ló wọ́n dàn kan òun rárẹ̀ ó tí ògùn yẹn ò bá sí lára ẹ̀ òun ó súnmọ́ òun wàá bẹ̀gbẹ́ ó má ṣe rí agbára hàn ẹnì amóhùn náà rìn bóun ṣe ń grow nìyẹn ó ní bọ̀dọ̀ náà ti dán nǹkan wò lára yín kò ṣiṣẹ́ wọ́n dà ti ń paṣẹ́ jẹ́ mọ́ òun lọ́wọ́ gan àwọn iṣẹ́ tóun ṣe òṣìṣẹ́ mọ́ bàbá ní kó fàyè ẹ̀ Jésù àwa ni tó bá pé Jésù ní ṣiṣẹ́ tòótọ́ o ẹ wá bá òun gbé sí gidi tó ń jogún lọ́dọ̀ bàbá òun kú olóhùn náà ilé sọ̀tọ̀ tó bá lọ ṣiṣẹ́ òun máa ran òun á ti mú àgbò sílẹ̀ tí gbọ́dọ̀ jẹ bàbá ní kò sí kó bá dẹ̀ yà wọ́n bá sọ̀ wọ́n dẹ̀ lọ bẹ̀ àwọn bá sọ̀ mẹ́fà wọ́n wọ́n yàn àwọn bá sọ̀ méjì àti agbára tó máa ń di ẹ̀mí òkùnkùn ní ìgbèkùn bàtà wọn fẹ́ wọlé wọn lẹ́nu géètì ara wọn ń gbóná àwọn méjì ni orí ọ̀fẹ́ yẹ fún wọ́n wọ ilé ẹ̀wọ́n ni wọ́n ètò ń sọ kùtùkùtù ètò ń ṣe gbá wọ́n á débi tìgìdì wọ́n bá ìjẹ́ wọ́n fẹ́ gbé ló bá yí báyìí àà ló tún yí báyìí àà ìwọ wọ́n tún bá ìjẹ́ wọ́n bá gbé wọn rún wọ́n fẹ́ jù sínú páàkì ló tún fẹ́ ló ń ta ìwọ́kẹ̀ àlọ́ rámirámi agbára tó ń di agbára ẹ̀mí òkùnkùn ní ìlú ọjọ́ yẹn ni bàbá yẹn ṣèlérí ló da gbogbo àwọn kan ẹ sódò pé ó ń wò sí wọn àtàgbára kan wà tó tún délé yọ wá gbàdúrà agbára ọlọ́run tó ń di ẹ̀mí òkùnkùn ní olúwa túlé mi lórí agbára tó ń di ẹ̀mí òkùnkùn ní bá yẹn náà. Ọlọ́pàá ìdílé adérayé olúwa gbẹwọ ẹgbẹ gbẹwọ olúwa gbẹwọ olúwa gbẹwọ agbára gbẹwọ gbẹwọ ẹ̀mí mímọ́ gbẹwọ Jésù olúwa ẹjẹ jókòó a fẹ́ lọ sí ìwé ìwé fẹ́sù yẹn nìkan la fẹ́ lò láàárọ̀ yìí àtọ́nà bá fọ aláwọn akọ́ṣẹ́sàn kan lápá fi ń gbé bọ̀ kò sí àkọsílẹ̀ kankan gbogbo àdúrà tá a fẹ́ gbà ọ wà ní ìwé ebéèrè orí kẹta ẹsẹ̀ kẹrìnlá dé ẹsẹ̀ twenty one ẹsẹ̀ méje àbí méje àbí mẹ́jọ ni ebru amina efesian gbọdọ efesu efesian chapter three ìwé efesu orí ìkẹta mo bẹ̀ láti ẹsẹ̀ ìkejìlá àmì láti ẹsẹ̀ ìkẹrìnlá ní máa kà ní ẹsẹ̀ kọ̀ọ̀kan láàmú wa gbàdúrà yìí láàmú gbàdúrà yìí. ó nítorí ìdí èyí ni mo ṣe fi eékún mi kúnlẹ̀ fún bàbá olúwa wa Jésù Kristi. verse fifteen orúkọ ẹni tí a fi ń pe gbogbo ìdílé tí ń bẹ ní ọ̀run àti ní ayé apos abẹ́gbàdúrà orúkọ kan la fi ń pe gbogbo ìdílé ó ní orúkọ ẹni tá a fi ń pe gbogbo ìdílé tí ń bẹ lọ́run àti ìdílé tí ń bẹ láyé orúkọ kan ṣoṣo yẹn la fi ń pè ṣùgbọ́n àwọn kan ti dá orúkọ yẹn gbà mọ́ ìdílé kan àwọn ìdílé kan lọ́wọ́ ọ̀rọ̀ àgbàdúrà ó pe Jésù ó dìde gbá ní o. Jésù orúkọ tá a fi ń pe gbogbo ìdílé tí ń tẹ́lẹ̀ àti ní ayé fi agbára àti àṣẹ rẹ fi agbára àti àṣẹ tí bẹ nínú orúkọ rẹ pèmí jáde kúrò nínú májẹ̀mú gbogbo ìdílé wa fi agbára wá pé Jésù orúkọ tí a fi ń pe gbogbo ìdílé tí ń bẹ láyé tí ń bẹ ní ọ̀run fi agbára àti àṣẹ nínú orúkọ rẹ pè jáde kúrò nínú májẹ̀mú ohun ìdílé wa ẹyẹ gbàgbá ẹ. Jésù. Orúkọ tó wá pé mo kó ìdílé tó bẹ lọ́wọ́ bàbá. Orúkọ tó wá pé mo kó ìdílé ní ayé.

máa pè mí jáde máa pè mí jáde máa pè mí jáde máa pè mí jáde máa pè mí jáde Jésù Olúwa wa ọ̀pọ̀ ìràwọ̀ lọ́lọ́run rán wá sáyé kọ́ wá ràn ṣùgbọ́n wọ́n wọ inú ìdílé àwọn ogun ìdílé kan wọ́n dẹ̀ bò mọ́lẹ̀ wọ́n bo ìràwọ̀ ẹ̀wọ̀n jẹ́ kó mí ọ̀tọ̀ ni kó gbógo wáyé ọ̀tọ̀ ni kó rí ògo yẹn lò wá gbàdúrà wá gbé Jésù o orúkọ tá a fi ń pe gbogbo ìdílé tí ń bẹ láyé àti tí ń bẹ lọ́run fi àṣẹ tí ń bẹ nínú orúkọ yìí fi pe ìràwọ̀ mi jáde kúrò nínú májẹ̀mú ogun ìdílé wa fi pe ìràwọ̀ àwọn ọmọ mi jáde kúrò nínú májẹ̀mú májẹ̀mú ogun ìdílé wa ẹ jẹ́ gbàdúrà ẹlẹ́kan sí i. gbogbo ìdílé tí ń bẹ láyé lórúkọ ní ìgbé àṣẹ tí bẹ nínú ọgbọ́n àṣẹ agbára tí bẹ nínú ọgbọ́n pípé ìràwọ̀ mi jáde kúrò nínú ogun ìdílé wa pípé ìràwọ̀ mi jáde kúrò nínú ogun ìdílé pípé ìràwọ̀ aya mi jáde kúrò nínú ogun ìdílé lọ́wọ́ ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ṣẹlẹ̀ lọ́wọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ṣẹlẹ̀ jáde jésù olúwa wa orin wa orin o lè má bá ju àtàǹgbà ìlọ ṣùgbọ́n wá sìn oore tí ó ní gbìmọ̀ ṣe é fún mi oore tí ó ní gbìmọ̀ ṣe é fún mi torí tó bá lọ ní gbìmọ̀ ìgbìmọ̀ á ṣe rádaràda oore tí ó ní gbìmọ̀ ṣe é fún mi àwa lè fi kọ́ tá à gbàdúrà lé lórí tó bá ti jẹ́ pé ìdílé ni ó decide lórí ọ̀rọ̀ rẹ yóò di rádaràda wọn á ní ọmọ ọmọ rámọ́ ṣe bóun náà ṣe kí ló jẹ́ ṣé dandan ni kó náà lọ léèwé ni ṣé dandan ni kó gba kó gba yunifásitì lọ irọ́ o irọ́ o ẹ̀yàn ìyá akíní ṣùgbọ́n ló ń tọ́jú ọmọ ẹ̀ fún ara rẹ̀ ara àwọn ogun ìdílé nìyẹn bàbá yẹn sì ní àṣẹ ó ní agbára láti rán wọn lọ ṣùgbọ́n májẹ̀mú ìdílé yẹn kò yóò tẹ ìràwọ̀ yẹn rì wàá gbàdúrà orúkọ rẹ tó ní agbára lórí gbogbo ìdílé fífi ìràwọ̀ mi jáde níbi tí ogun ìdílé gbé pamọ́ sí fífi ìràwọ̀ àwọn ọmọ mi jáde ọmọ ológun wá sáyé ọ̀pọ̀ ọmọ ológun ló wá sáyé ṣùgbọ́n àwọn àwọn ogun ìdílé wọ́n sì wá sọ ìràwọ̀ yẹn wọ́n sọ di bàìbàì wọ́n á sọ ọmọ yẹn di rádaràda wọ́n àní jẹ́ kó rí wọ́n àní jẹ́ kó wọ́n àní jẹ́ kó tiẹ̀ ríran rí ọ̀rọ̀ ayé rẹ̀ olúwa àṣẹ ti bẹ nínú orúkọ rẹ̀ tí ń pè ìràwọ̀ àwọn ọmọ mi jáde kúrò nínú ogun ìdílé tí ń pè ìràwọ̀ mi jáde kúrò nínú ogun ìdílé kókò mi ó sì buyọ̀ ó yá gbàdúrà yẹn sẹ́yìn olúwa o àṣẹ tí bẹ nínú agbára àti ìwọ rẹ olúwa fi pé ìlàwọ jáde kúrò tó ìdílé wa àmì jáde pé ìlàwọ olúwa jáde kúrò tó ìdílé wa lórúkọ jésù agbára tó wà olúwa ṣe pé ìlàwọ jáde kúrò tó ìdílé wa. olúwa wa ó tún bàbá ìpè wàá ní jésù o fi agbára rẹ pè mí jáde kúrò nínú ẹ̀wọ̀n tí ogun sọ ìpín mi sí nínú wàá jésù o fi agbára rẹ pè mí jáde kúrò nínú ẹ̀wọ̀n ogun tó sọ ìpín tàbí àyànmọ́ mi tó sọ ìpín tàbí àyànmọ́ mi mọ́lẹ̀ sí ojú kan ṣoṣo ìpín ẹlòmíì wọ́n so mọ́ ojú kan ṣoṣo tó bá lọ wájú lè ní wọ́n ní ìwọ òkè wọ́n á tó ní padà wá sẹ́yìn wọ́n so ìpín yẹn mọ́lẹ̀ ni ẹran tá a so mọ́lẹ̀ níbi tí okùn ẹran bá kù dé ibẹ̀ náà ni ìrìn àjò rẹ̀ mọ́ á tún padà wá ìwọ òkè kò lè lọ ibi kankan wà pe Jésù ooo wà pe Jésù lẹ́ẹ̀mẹ́ta fi agbára àti agbára ara rẹ pé pèmí jáde kúrò nínú ẹ̀wọ̀n ogun tó so àyànmọ́ mi mọ́lẹ̀ sí ojú kan ṣoṣo fi agbára rẹ gbé àwọn ọmọ mi jáde kúrò nínú ẹ̀wọ̀n ogun tó sọ ìpín wọn mọ́lẹ̀ sí ojú kan ṣoṣo tí ó jẹ́ kí wọ́n lẹ́rìí wọ́n gbọ́dọ̀ mọ lẹ́rìí àwọn ọmọ mi náà gbọ́dọ̀ mọ ní ẹ̀rí mo fẹ́ kúrò ní ojú kan ṣoṣo ó ẹlòmíì ó ṣe rí láṣìá olóṣèlú lọ́dún yìí olúwa wá pé orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta jésù o jésù o jésù o fi agbára rẹ pè mí jáde kúrò nínú ẹ̀wọ̀n tó sọ àyànmọ́ mi mọ́lẹ̀ sí ojú kan ṣoṣo fi agbára rẹ gbé àwọn ọmọ mi jáde kúrò nínú ẹ̀wọ̀n tó sọ àyànmọ́ wọn mọ́lẹ̀ sí ojú kan ṣoṣo tí káwọn ọ̀gá lẹ́rìí ó yẹ jẹ́ àgbàgbà. Jésù Jésù Jésù. bí bàbá rẹ kò ní jáde kúrò nínú ìwọ̀n ọdún mo sọ ní wálẹ̀ lórúkọ Jésù kí agbára kò ní jáde kúrò nínú ìwọ̀n tó sọwọ́ alẹ̀ fi ojú mi kí agbára rẹ kí ara mi jáde kó ní mọ́ ẹ̀wọ̀n ogun lórúkọ Jésù máa tẹ̀lé jáde máa sọ jáde gbogbo agbára tó sọwọ́ mọ́lẹ̀ olúwa kí ìwọ̀n ẹ̀wọ̀n náà kò máa já kò máa já ìdè náà kò máa já ìdè náà kò máa já ìdè náà kò máa já ìdè náà kò máa já gbogbo ìdè tó sọwọ́ mọ́lẹ̀ fi ojú mi gbogbo ìdè tó di alẹ́ ìfẹ́ kọ́mọ̀já kọ́mọ̀já kọ́mọ̀já kọ́mọ̀já kọ́mọ̀já kọ́mọ̀já máa já lóko Jésù kó máa já kó máa já kó máa já kó máa já kó máa já kó máa já Sinira satama le promo koshidi ko mafanye kurebe kashidi inre ngo kurebe kashidi re promo koshidi ka promo koshanda re promo koshanda Jésù Olúwa wa ó tún gbà ó pe Jésù o kí agbára rẹ yọ mí jáde kúrò nínú ẹ̀wọ̀n ogun ènìyàn àti ogun eléyàn tí ń ta ayé mi jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún ẹ. ogun ènìyàn wà lọ́tọ̀ ogun àwọn eléyàn wà lọ́tọ̀ ènìyàn pín sọ́nà méjì àwọn eléyàn àti àwọn ènìyàn nígbà tá a wà léèwé tá à ń kọ́ tọ́pa olólùfà olùtí ó gbé àwọn eléyè wá sáyé ó kà báyìí wípé ó ní àwọn ènìyàn ń lọ sí sàlú ayé olódùmarè pé kílẹ̀ lọ rè ṣe sàlú ayé wọn láwọn ń lọ rè lówó àwọn ń lọ rè bímọ àwọn ń lọ gbélé ayé ṣeun rere gẹ́gẹ́ bó ti wí nínú ọ̀dọ́ tiwọn wọ́n ní kí wọ́n fàṣẹ sí wọ́n fàṣẹ sí ẹ̀ wọ́n bìlí pé èṣù ló wà nípò àṣẹ láti fàṣẹ sí ń báyìí so wọ́n ní àwọn ènìyàn wọ́n ní àwọn ènìyàn náà tún gbéra àwọn ènìyàn yẹn ni pé abara méjì ènìyàn àwọn afọ̀sánsẹ́ ènìyàn forúsẹ́ranko àwọn náà tún gbéra wọn làwọn ń lọ sí ìsàlù ayé ìjẹ́kílẹ̀ yìí tún lọ rèé ṣe wọn làwọn bó abáṣe ènìyàn jẹ́ mission tiwọn is to destroy destiny is to destroy your life mission tiwọn nìyẹn ìdí ẹ̀ tó fẹ́ gbàdúrà yẹn nìyẹn ẹjẹ́ kọ́kọ́ gbàdúrà yẹn náà káwá bẹ̀ sí ní yànnàná iṣẹ́ tí ènìyàn ń ṣe nínú ayé ènìyàn iṣẹ́ àwọn ènìyàn nínú ayé ènìyàn wà á gbàdúrà yẹn wà á ní Jésù fi agbára rẹ yọ mí jáde kúrò nínú ẹ̀wọ̀n ogun ènìyàn àti ènìyàn tí ń tayé mi fi agbára rẹ pè mí jáde kúrò nínú ẹ̀wọ̀n ogun ènìyàn àti ènìyàn tí ń tayé mi ó yá gbàdúrà yẹn. ogun ènìyàn ti ja ayé mi olúwa fi agbára rẹ pè mí jáde kúrò nínú ẹ̀wọ̀n ènìyàn àti ènìyàn ti ja ayé mi olúwa o bí owó agbára rẹ pè mí jáde kúrò nínú ẹ̀wọ̀n ènìyàn àti ènìyàn ti ja ayé mi olúwa dá mi lóhùn. yíyán èfi jẹ ayé mi Jésù Olúwa wa àgbẹ̀ ọwọ́ àtúrẹ lé orí hallelujah bẹ́ẹ̀ni wípé ó tí ènìyàn sùn ẹjẹ agbélẹ ẹkọ mọmọlú wa ó tí ènìyàn sùn ó ní àwọn ọ̀tá rẹ̀ wá ó ní wọ́n ṣe kí ni wọ́n kó ètò sínú àlùkámọ́ àwọn olùtá yìí àwọn wo ni gẹ́gẹ́ bí àlàyé ta ti ṣe bọ̀ àwọn kan akọ̀sán séèyàn akòrúsẹ́rákú á ló ti sùn wọ́n á ní ẹjẹ́ á lọ rè so síìkì wá sáyé ẹ̀ ẹjẹ́ á lọ mí sí díẹ̀ wọ́n á fò bàgẹ̀bàgẹ̀ lé lórí ọ̀tán wọ́n ti parí iṣẹ́ sínú ayé ẹ̀ nìyẹn àwọn sẹ́yìn ni sàṣàlẹ̀ tó wà nù àwọn ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tá a fi kristi yìí gbogbo àtàgbà tá a ní òṣèré nínú yín ara àwọn májẹ̀mú ènìyàn yẹn ara àwọn tí ń ṣiṣẹ́ ìbínú ayé ènìyàn nìyẹn wà wá gbé ọwọ́ rẹ lé orí rẹ gbogbo iṣẹ́ ènìyàn ìka nínú ìṣẹ̀dá mi ọyá máa bàjẹ́ báyìí gbogbo iṣẹ́ ibi ènìyàn ìka ọyá ẹ máa fọ́ ẹ máa bàjẹ́ ẹ jẹ́ gbàgbọ́ lórúkọ Jésù lórúkọ Jésù gbogbo iṣẹ́ ìdí èèyàn nínú ayé mi ló ń kọ Jésù ẹ máa bọ́ ẹ máa pàdé ẹ máa bọ́. Jésù Olúwa wa Jésù Olúwa wa ẹ má bínú ẹ má bínú torí pàmò wọn mọ̀ lọ́wọ́ àbí ẹja dìde Yorùbá má sọ̀rọ̀ kan wọ́n ní òró gangan ló mọ yanjú ọ̀rọ̀ tiẹ̀ tí àwọn àdúrà kan wà tó o bá fẹ́ gbà orí ìdúró lọ gbà orí ìdúró wá gbàdúrà yẹn bó o ṣe báyìí ọ̀ ń sàn lọlẹ̀ gbogbo iṣẹ́ iṣẹ́ ibi àwọn ènìyàn ìka tí wọ́n ṣe sí lọ́gànjọ́ bẹ́ẹ̀ lómi sùn ọ̀gànjọ́ òní wọ́n ṣiṣẹ́ yẹn parí gbogbo iṣẹ́ ibi tí ọ̀tá ṣe ẹlòmíì wà àyà kí ló mọ̀ ti dàgbà kí wọ́n ti sùn wọ́n á ní kẹ́lò bá ń bọ̀ bá káwọn kọ́kọ́ ìyá ọmọ ẹ̀sìn ara iṣẹ́ ibi nìyẹn wọ́n ní ìgbà tó bá yẹ kó àwọn ọmọ ẹ̀kọ́ mọ́ rìn lò ẹja sọ fún ọlọ́run gbogbo iṣẹ́ ibi ìka àwọn ènìyàn tí a ti ṣe sínú ìṣẹ̀dá mi ẹjẹ́ Come àkàwé ẹ̀ṣẹ̀ bí ní ìṣẹ̀dá àwọn ọmọ mi come on, fọ́ kọ́ máa fọ́ come on, jáde kọ́ máa jáde come on, jáde kọ́ máa jáde come on, jáde kọ́ máa jáde kọ́ máa jáde lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́ sọ́tò ní abábábábá mẹ́kì tàbí ẹ̀sà lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́ sọ́tò come on, ọ̀ṣẹ́dá kọ́ máa fọ́ kọ́ máa fọ́ jésù olúwa wa ẹ̀jẹ̀ á jókòó. ṣé rí ogun tó ń ja èèyàn jù láyé ta ló wà ń èèyàn náà ni èèyàn àti ẹdínyàn àná ló wà ń díẹ̀ èèyàn ẹjá wo orílẹ̀-èdè wa bó ṣe rí ṣé kò kè sí ẹranko ló wọ̀ tó ń pa àwọn èèyàn kiri ìsí alema lion ṣé kò sí lion ní nàìjíríà ó wà ṣùgbọ́n wọ́n ìjẹ́ wọ́n jáde rí pẹ̀tọ̀ ayẹyẹ ìyẹn làwọn wá káàkiri o but human being themselves they make up their mind pé àwọn èèyàn ló kù táwọn wọn pa láàárín ọ̀sẹ̀ tó kọjá àwọn àmì lọ discover àbìkan táwọn ibi tí a ti ń pa àwọn èèyàn cannibalism wọ́n ń yan àwọn èèyàn wọ́n yan wọ́n jẹ that is the thing that is the worst thing that has been happening you are talking about the north come to the south here Sasani street yóò sì cut and they are killing like nothing ẹranko wáwu láti pé ẹja máa yọ sílé ká máa pa àwọn èèyàn just human being decided to be killing each other ogun ènìyàn nìyẹn wọ́n gbàdúrà ogun tí àwọn ènìyàn ti dálẹ̀ láyé mi olúwa jẹ́ parí lónìí ogun tí àwọn ènìyàn àti ènìyàn tí wọ́n ń pẹ̀lú ìmìlẹ̀ lórí olúwa jẹ́ kó náà parí lónìí olúwa jẹ́ kó dùn náà tán lónìí ogun náà olúwa bá mi ṣẹ́ ẹ̀mọ́ tó bá mi ṣe ẹ jẹ́ àgbàdo àyè. Orúkọ Jésù ẹ̀mọ́ mímọ́ gbogbo ogun tí àwọn ènìyàn láti jẹ́ àwọn ènìyàn tí wọ́n ti bèèrè olùwàjẹ́kọ̀ọ́ olùwàjẹ́kọ̀ọ́ parí ló dé jẹ́kọ̀ọ́ parí ló dé jẹ́kọ̀ọ́ ṣe sáà tábìlì ló dé. Jésù Olúwa wa ẹ̀yà lókun. pè é ní orúkọ Jésù gbogbo iṣẹ́ ènìyàn àti iṣẹ́ ènìyàn tí a ṣe sí mi lára kó máa bàjẹ́ orí náà láti lọ àtúbọ̀ wọlé orí iṣẹ́ ènìyàn iṣẹ́ ènìyàn tá a ṣe sí mi lára ẹjẹ́ àdókò ẹjẹ́ tàn lẹ́yẹ̀ kan kó ní bá a lè kù. wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ alójú sí bẹ́ẹ̀ tó sí nǹkan kan orí sísè sára gbogbo àwọn gbẹ́rẹ́ wọ̀nyẹn ló ní má jẹ̀mú nínú. convention kan tá a ṣe last tàṣe ní sí 1980 àbí 1983 the first convention tàṣe ní ní CAN 1982 convention yẹn convention tàṣe lé èkúté mẹ́ta ọkùnrin kan wá taxi tuntun five oh four five oh lórí gbà yẹn ó ṣe kú ó ṣe kú taxi yẹn ni ọkàn drive wọnú ọgbà ó ṣe drive wọnú ọgbà ló páàkì ẹ ló bá bẹ́ wulẹ̀ ló bẹ̀ sí ní tẹ̀mọ́lẹ̀ lọ́bẹ̀rẹ̀ sí ní sọ́kà àbí ló ń já sọ lọ́ba ní ẹmú wọ́n mú wọ́n fẹ́ẹ́ sí wọ́n fẹ́ẹ́ sí ní gbàdúrà wọ́n gbàdúrà kí ló ní tí wọ́n gbàdúrà fún tájú ayé òṣìṣẹ́ olú abá fi sì báyà hàn wọ́n sín gbẹ́rẹ́ sí láàrin orí kí ni gbẹ́rẹ́ tí wọ́n sín sí wọ́n nínú àjẹ́ wà nínú tí wọ́n fi yìí ló ti yí orí ẹ̀ wọ́n sọ fún ọlọ́run mọ́ bàjẹ́ mọ́ bàjẹ́ yí àyẹn ni aláàjì kan náà wá láti lọrin aláàjì ìjímọ̀ àbí nǹkan náà pè aláàjì olóyàn mẹ́ta ó sọ ibi tí àwọn àwọn iṣẹ́ táwọn ń ṣe táwọn bá lọ rìn àjò mi fẹ́ fi kọ́mọ́dà kọ́mọ́dà bẹ́ẹ̀ bá àpapọ̀ ẹ̀sìn kan ni ó ní nǹkan táwọn ń wá lọ ń ti wọn ó ní lọ́jọ́ kan ń pàṣẹ ká lọ wú òkú ọmọ ẹ̀gbọ́n òun jáde oníkan tamọ́nà kan yan iṣẹ́ àwọn ènìyàn nìyẹn kí ni wọ́n fẹ́ fi ṣe wọ́n fẹ́ fi lo àsìkí ọ̀pọ̀ ènìyàn òórùn nílẹ̀ òórùn ilẹ̀ ṣùgbọ́n ọmọ orí ilẹ̀ tó ń rìn kọjá ọmọ orílẹ̀ tó rìn kọjá mò ń sẹ́mi mò ń jáde lọ níta ní kùtùkùtù amẹ́ríkà ló ló ń jíjáde ní kùtùkùtù ládùúgbò wa láàárín títì nínú yẹ̀pẹ̀ ló tẹ̀lé ní ló yí ara ẹ̀ mọ́nú yẹ̀pẹ̀ ló yí ara ẹ̀ mọ́nú ó ṣiṣẹ́ kan ni ó ṣiṣẹ́ kan ni mò ń bọ̀ late after eleven lálẹ́ ẹjọ́ kan mo wà fẹsẹ̀ rìn bọ̀ mi ò rọ́pò láti ológun náà bẹ́ẹ̀ ni ẹ bá bẹ̀rẹ̀ sí ní lọ́wọ́ sì ní fún àgbàdo káàkiri mọ́ bá bẹ̀rẹ̀ sí èmi náà bá bẹ̀rẹ̀ sí gba àgbà ìjẹ́ yìí ò ní jẹ́ fún ẹ ó sá wọlé ni ó sá wọlé ni àwọn iṣẹ́ ènìyàn nìyẹn iṣẹ́ bí ènìyàn nìyẹn wá gbàdúrà gbogbo iṣẹ́ bí ènìyàn tá a ṣe sí ìṣẹ̀dá mi kọ́ mọ́ pàjẹsẹ̀ iṣẹ́ ibi tí mo fara kó nínú ìrìn àjò mi èyí tí mo forí gbà ní abẹ́ ìtẹ̀rígbà olùwàjẹ́ ọmọ fọ́dà lónìí ẹ̀jẹ̀ àgbàdo àyẹ̀ lójú

france lágbè àwọn nǹkan méjì jẹ tó ti jẹ tó mọ̀ bàbá kan a ṣe ìsọjí kan ní arọ́láhùn close to Kayode street lónípa sọ́tà a gbé bàbá yẹn wá láti abẹ́òkúta bàbá yẹn wà ní awọ́pa orúkọ wa ń sọ àwọn ó ní ẹgbẹ́ tí òun wọ̀ ó tàn máa fẹ́ wọ ẹgbẹ́ yẹn ẹgbẹ́ ọ̀dájú ni ó ní ọmọ tuntun wọ́n gbọ́dọ̀ gbọ́ fáwọn tìfun tìfun o gbọ́dọ̀ parí ẹ̀ àwa fọtí ṣì náà kò lè ó tó bá ti tẹ̀yẹ tán ó ní ó ní kò sẹ́mi yẹn tó lè jọ ẹ lójúmọ́ ó ní ó wá ń ṣèkìlọ̀ báwọn tó máa ń rìn tó bá ti kọjá aago mọ́kànlá ó láwọn máa ń dúró sí kòríta ó ní arábìnrin kan ó ní báyà boyfriend ẹ̀ ló wá wá after eleven láàrin eleven thirty àwọn pé kí ló wá ló ní ẹni tó ń wá lọ́wọ́ mo bá lé ní <laughs> wọ́n wá mú nìkan jọ kán mọ́ pa àwọn àwọn oníṣẹ̀dá ẹ̀ ti gbẹ̀bọ̀dé àwọn nìkan mọ́ pa àwọn olóńgbò yàánú ẹni yẹn ṣeun personally ó ní òun wá fẹ́ rìlíìsì ẹ̀ pé kó máa lọ ó ní àwọn yòókù mọ́ pé ah ọ̀pọ̀ ọ̀fẹ́ dalẹ̀ wo ọ̀fẹ́ ti gbá ó ní táwọn ṣe pa ìgbálẹ̀ báyìí ìgbálẹ̀ ẹyọ ìgbálẹ̀ ẹyọ kan téńténé ó náà bá ní kọ́ máa lọ ó ṣe lọ wájú nìyẹn nǹkan sọ sí báyìí pa olórí ẹ̀ kábọ́ọ̀lẹ̀ ó ní àti kúrakú yẹn máa ń sá eré ó ní tó mú eré rírí kó tó lọ nalẹ̀ gbì ó ní ẹsẹ̀kẹsẹ̀ tó ti ṣubú ẹni tí ó yà apá ti gé apá àwọn tí ẹsẹ̀ tí wọ́n ti gé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti pín wọ́n ti pààyàn ti pẹ́ kì í ṣe wọ́n ṣe é sìn. iṣẹ́ ibi ènìyàn nìyẹn gbàdúrà iṣẹ́ ibi ènìyàn wo la fi ṣe sí ìrìn àjò mi tó ń da ìrìn àjò mi rú iṣẹ́ ibi ènìyàn wo la fi ṣe sí ìrìn àjò àwọn ọmọ mi tí ò jẹ́ kí wọ́n rí òkú wọn ni tó sọ wọ́n sínú wàhálà ẹja tó wà ní olúwa lẹkẹ sẹtẹrì abábábábá olúwa o ẹ̀mí mímọ́ o gbogbo iṣẹ́ bí ènìyàn ká ṣe sínú ìṣẹ̀dá mi sínú ìrìn àjò mi èyí tí mo fara kọ lójú ayé lójú oorun èyí tí mo jẹ ní jíjẹ ẹ̀jẹ̀ Jésù olúwa máa bàjẹ́ oúnjẹ ìfà tí mo jẹ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 ọrọ̀ ní wealth riches ògo rẹ̀ kí a lè fi agbára rẹ̀ mú yín ní okun nípa ẹ̀mí rẹ̀ ní ti ẹni ti inú. àdúrà táwọn agbára rèé wà ní olúwa o fi ọrọ̀ ògo rẹ̀ rú mi ní agbára ṣe rí ọrọ̀ ògo ọlọ́run. No ìmọ̀ tí mo lè it beyond money it beyond car it beyond gbogbo àwọn nǹkan wẹ́wẹ́wẹ́ ni money car nǹkan kan ọrọ̀ ògo ọlọ́run kò jókòó síbi tó wà yẹn olúwadẹ̀ máa fi ràn án ò fẹ́ lọ bí iṣẹ́ ẹ má sọ fún ẹ pé má gba ibi iṣẹ́ yẹn lọ ẹ kọta ibi iṣẹ́ yẹn nígbà òkú méjì sẹ́ǹsì ẹ kọta ibi iṣẹ́ yẹn kò pè báyìí ọfẹ́ lọ ṣe bísínẹ́sì kan ẹ̀ mọ́ wípé ọ̀nà bí wọ́n ní ká ẹ lọ lélẹ́yìí ibi tí wọ́n máa gbà ní wàá dẹ̀ lọ adẹ́ rí owó ọlọ́run ara àwọn riches in glory professor lè bá yàn pin tí wọ́n bá fẹ́ ṣe nǹkan nílé iṣẹ́ yín bó ti wù kó tóbi tó ní gbogbo àgbáyé it doesn't matter your level of education wọn à ní ṣe àbí tó bá consult yẹn ọ̀rọ̀ ògùn ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ara àwọn ọ̀rọ̀ tó lè jẹ́ lára ọlọ́run lè jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbàdúrà wà ní olúwa o fi ọ̀rọ̀ ògo rẹ rú mi ní agbára fi ọ̀rọ̀ ògo rẹ rú mi ní agbára ẹ jẹ́ ká gbàdúrà bá ti dúpẹ́. lórúkọ Jésù fi ọ̀rọ̀ ògo rẹ rú ní agbára agbára ẹ má fi ọ̀rọ̀ òkú rẹ tó ọmọ ẹni àgbà ẹni mímọ́ orúkọ tí rẹ fi ọba ayé àwọn ọmọ fi ọ̀rọ̀ òkú rẹ tó ní agbára ọlọ́run mi ọlọ́run rẹ fi ọba fi ọ̀rọ̀ òkú rẹ tó ní agbára lórí agbára lórí agbára lórí agbára lórí agbára Jésù Olúwa wa arábìnrin kan nínú àwọn báńdì mẹ́gbàá mi ní tí ajọ́ máa ń kọrin wá sọ̀rọ̀ kan sórí Facebook mo kà lánàá ó ní nǹkan kan máa àmẹ́sì òun ah, ah, mo sábà ka sítórí kí ló lè máa àmẹ́sì ẹni ó lóun close ní iṣẹ́ ìwọ̀n lè wá wùdà ah, eh, ó ti rẹ bí lè ń pa òun tó ń bá lẹ̀ ní kí òun lọlé báwo ló jẹ́ máa tó kó ń kú kó ń jẹ́ kó tẹ̀lé pé búfẹ́ ni ibi tí òun wà yìí àwọn wà ní stéètì kan lá Amẹ́ríkà bíbá yìí ọba dẹ̀ ìjà kúfè pé kò ń jẹun ọba dẹ̀ ìjẹ́ pé ẹjọ́ o kò fẹ́ jẹun o ọba ní kó lọ jókòó àfẹ́ ah, sanwó ó ní kó má wọlé wọn ti san ah, ah. ó ní tó wà méjì ó nìyẹn ó lóun pé ta ló sọ lẹ́ni ẹni pé kó mọ́ identify òun ó lóun dẹ̀ wò rárá rárá òun ò rẹ́ tó bójú jọ kò rí dúdú kò rí kankan tàbí ẹni tó mọ̀ òun níbí. ángẹ́lì a máa sanwó èèyàn gbà mí ara àwọn ọ̀rọ̀ ògo ọlọ́run tó mọ̀ jẹ nìyẹn ara àwọn àǹfààní tó mọ̀ jẹ nìyẹn nígbà tí ọmọ mi wà ní private university mo wá fẹ́ afẹ́sanwó school rẹ̀ owó yẹn wọ́n díẹ̀ ó wá jẹ́ tí mo máa ń ṣe ni pé mo ra mo ra every year lélẹ̀ ìmọ̀ra jeep ọ̀tọ̀ pẹ́ tí mo dá lélẹ̀ mo fi so nǹkan mọ́lẹ̀ ni nígbà tó bá tà kó tí máa tí máa sanwó school yẹn máa ta jeep yẹn padà máa sanwó school máa tọ́jú change yẹn kú máa tún máa rewó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sí máa tún wá mi máa tún rà máa tún máa gbogbo ìwọ̀nba ìgbà díẹ̀ máa fẹsẹ̀ rìn máa gbọ́kadà máa tún ra jeep mi nígbà wá di yíyà kan tí jíìpù wa yẹn tó dé fẹ́ sanwó skul mo lè fẹ́ wá sí amẹ́ríkà ní ti ah, ìròwó tíkẹ́ẹ̀tì wọ́n á ní ọmọ ní wọ́n ní dájú àgbọ̀dọ̀ ta eléyìí ah, ó láyé fẹ́ ṣe làwọn gbéra la lọ skul ẹ̀ tàbá kó ẹrù ẹ̀ sínú kínní bàbá débẹ̀ bàbá sọ fún ọ ah, kò mọ̀ sí pé abẹ́ try láti kọ eh, undertaking sílẹ̀ pé a máa sanwó yẹn ní déètì báyìí wọ́n nínú kò sí ààyè fún gbogbo orí yẹn owó ní gbogbo yẹn àfẹ́ kínní wọ́n sàn àdúgbò kẹrù ẹ̀ síbì kan so reluctantly wọ́n bá fún wa ní ìwé pé ká kọ́ wọ́n láwọn encourage yẹn yes àbáṣà kọ́ wọ́n bọ̀ kó kẹrù ẹ̀ síbẹ̀ wọ́n tó máa ń gbé kẹrù ẹ̀ tó wọnú hostel yẹn sà sẹ́yìn tí wọ́n sàn àrà yìí fún wa ọmọ yóò rà àbáwálé pàtàwálé ìyàwó mi wá lọ sí ibi iṣẹ́ wọn bóyá friday wá ní wọ́n ní ká ṣe monday monday ló ti ó dání ó ní ní lunch hour fellowship ó ní sọ pé káwọn lọ yin ọlọ́run lógo gbogbo wọn fún ọjọ́ mẹ́ta praise nìkan láì béèrè kankan wọ́n dá ìsìn good thing o náà yà kí n tó yìí wọn lájọsí ni tábà bẹ̀rẹ̀ sí ní abá ti dalẹ̀ láwọn yin ọlọ́run lógo lájò á yin ọlọ́run lógo àbèrè kankan mọ́ ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹta ṣe ń parí báyìí wọ́n bá ní wọ́n bá pè mí láti sùn wọn bẹ́ẹ̀ ṣe pè mí nìyẹn àyà mi ti lágara kan tó ń sọ̀rọ̀ mo ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ara mi mo ní àti àti kọ́ńdàtẹ́kì wọ́n ṣe kí ni mo ní ẹ̀kan gbẹ̀gbẹ́ làwọn ń sọ wọ́n ní pé wọ́n lọ́mọ yìí jẹ́ gbogbo níbẹ̀ ni àti kọ́ńdàtẹ́kì àti kọ́ wọ́n ní kí n fara balẹ̀ wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé ẹ̀ẹ́ ọmọ yín ti win ní scholarship wa pé ká má san owó yẹn mọ́ o lẹ́yìn títí tó máa fi jáde school ká má san owó kankan mọ́. tẹ́ẹ̀mì ṣe ọlọ́kan nìyẹn. owó tí wọ́n fẹ́ fi travel mo fẹ́ fi ra tíkẹ́ẹ̀tì ẹnìkan bá tó sẹ́ẹ̀dì tíkẹ́ẹ̀tì sí mi. so ọlọ́run ṣe ìyanu àbí ò ṣe ìyanu. so when the when the word of God is speaking for you. It doesn't matter what is in your pocket. Ọ̀nà máa ṣí fún ẹ. Ọ̀nà máa là fún ẹ. Gbàdúrà ẹlẹ́ẹ̀kan sí i. Fi ọ̀rọ̀ ògo rẹ rú mi ní agbára. Fi rú ìpè mi ní agbára tọmọtọmọ. Fi ọ̀rọ̀ ògo rẹ fi rú mi ní agbára. Àṣìkí rẹ fi rú mi ní agbára. Àṣìkí yẹn ló ń bá Jósẹ́kùnrin. Tóbi jẹ́ kó wà nílé àjèjì ọ̀nà ṣí fún. Ọ̀wọ̀ àná gbà ìwọ̀n ń wárí fún. Àṣìkí yẹn pè jáde. Ó sọ ó sọ di prime minister olúwa ọrọ̀ ògo rẹ fi lómi ní agbára fi ló ìṣẹ̀dá mi ní agbára fi lómi ara mi ní agbára ọrọ̀ ògo rẹ fi lómi ní agbára lónìí ẹ̀gbọ́n fi lómi ní agbára olúwa gbọ́ olúwa fi lómi ní agbára ayé fi lómi ní agbára olúwa fi lómi ní agbára fi ọrọ̀ ògo rẹ fi lómi ní agbára jésù olúwa wa. ó tún kàkà àtọ̀ àgbà ilé ìwé pé olúgbàwò agbára má ṣàṣì mi agbára má rí mi fẹ́ ẹ̀mí má gbé wò mí lónìí sẹ́ẹ̀rì wọ́n rí onígbàgbọ́ fún gbà mí wọ́n rán ọlọ́run fẹ́nu ayé ẹ̀mí in those days it was not like that àgbàdo àmọ́ ni a sọ̀rọ̀ sí ìrànṣẹ́ ọlọ́run anyhow you are a Christian and they they talk about you and behind you ẹ yẹ kẹ́yìn ká wá confess it ọyẹ kẹ ẹjọ Ọlọ́run tẹ ẹsìn ẹni kẹ máa ṣe o arákùnrin kan wà I have a prayer partner ẹni náà tún ní prayer partner ọwọ awọ àdìtẹ ó mú àdúrà bí kíní tó bá ti fi iṣẹ́ bọ̀ chọ́ọ̀chì ló darí sí ó rìn ẹnu rẹ̀ ọmọ jì ní ẹ̀wọ́ ẹ̀ bá bínú sọ̀rọ̀ sí pẹ̀lú ìbínú bó ṣe sọ̀rọ̀ sí báyìí ẹnu rẹ̀ hàn bẹ́ẹ̀ ló ṣe wọ́ nìyẹn àwọn áńgẹ́lì gba ẹnu yẹn hàn hàn hàn hàn. Our ministers of God, they pray, but let Bartolome Ewa, they pray for him, for her, for good seven days and fasting. can we talk Kẹ́ni yẹn tó padà. Wọ́n pe ẹ̀rọ ọmọ ọlọ́run, wọ́n rí òfin. Wọ́n pe ẹ̀rọ ọmọ ọlọ́run, ní à ń ṣe ọ́. Wọ́n ti ṣe rí ọ ṣe. Òpèrè lọ́mọ ọlọ́run nítorí àwọn alásàsí wà níbi bed. What kọ́dẹ̀ sákú òbẹ̀. Òpèrè lọ́mọ ọlọ́run torí pé àwọn olóògùn wà ní àyíká mi tó ń gbé ọba kú òbẹ̀ ọ̀tá lé. Àwọn ẹni gbọ́dọ̀ kú ìtì fún ọ. The Bible says the heart is of the Lord and the fullness therein. Gbàdúrà olúwa ló mi ní agbára agbára mọ́ sàsími agbára mọ́ rí mi fín agbára tí ọmọ ẹja fún mi níbi tí mi ò sí níbi tí wọ́n ti sọ̀rọ̀ mi láì dá agbára tí àṣẹ tí ọmọ ẹgbà wọn lẹ́nu olúwa fi rú mi olúwa fi rú mi ó yá àdúrà àdúrà mo ní àdúrà àdúrà àdúrà wọn fẹ́ gbà lẹ́nu agbára mọ́sàsì agbára mọ́sàsì agbára tí ó máa kọlu ọ̀tá agbára tí ó máa dà nípa tí ó tó ń bọ̀ olùwàdúró olùwàdúró olùwàdúró olùwàdúró olùwàdúró olùwàdúró olùwàdúró olùwàdúró olùwàdúró jésù olùwàwà ẹjẹ àyè lórí ẹsẹ̀ wa ṣé ẹni ẹni tó bá wà níbi àdúrà láì fún wọn máa yàtọ̀ àdúrà yìí ṣe ń tiẹ́ fọ́ọ̀sì èèyàn láti wá iye ẹ̀yin tọ́lọ̀ ń pè ńlẹ̀ wá yìí ẹ wá pẹ̀lú ìfẹ́ ọkàn yín ni ẹ fi sọ́kàn àhánáàsì lọ títí àhánáàsì ẹ̀ lọ títí akọrin a sọ pé gbé wọ mí o gbé wọ mí o agbára bíi ti yàrá òkè gbé wọ mí o gbé wọ mí o gbé wọ mí o agbára bíi ti yàrá òkè gbé wọ mí o gbé wọ mí o gbé wọ mí o. ṣe wọ́n mi o agbára bí ìyàrá ṣe wọ́n mi o ṣe wọ́n mi o ṣe wọ́n mi o agbára bí ìyàrá ṣe wọ́n mi o ṣe wọ́n mi o ṣe wọ́n mi o agbára bí ìyàrá ṣe wọ́n mi o ṣe wọ́n mi o ṣe wọ́n mi o agbára bí ìyàrá ṣe wọ́n mi o ṣe wọ́n mi o ṣe wọ́n mi o agbára bí. olúwa gbé wọ̀ mí kó ẹ má gbé wọ̀ mí kó olúwa gbé wọ̀ mí kó agbára ìrìn àjò agbára tí ó rìn ìrìn àjò ayé mi kò ní fara pa olúwa gbé wọ̀ mí kó olúwa gbé wọ̀ mí kó agbára láti ọ̀rọ̀ wa olúwa gbé wọ̀ agbára láti ẹ̀yà lọ́kùnrin àyà àgbẹ̀jẹ̀ tó wọ̀ nípa olúwa gbé wọ̀ olúwa gbé wọ̀ agbára láti ọ̀rọ̀ wa olúwa gbé wọ̀ olúwa gbé wọ̀ olúwa gbé wọ̀ olúwa gbé wọ̀ agbára tí fèrè rẹ̀ àjọ ayé mi tí èmi ní farapa ayérayé o olúwa gbé wọ̀ mi jésù olúwa wa wàá tún gbàdúrà wàá ní olúwa o agbára tí fèrè ògo lò láyé kí sí gbogbo ọmọ ológun tó gbogbo wáyé lórí lò wọn jẹ́ kẹ́lòmí ò rí tiẹ̀ lò agbára ọlọ́run la fi rí ògo lò agbára la fi rìnrìn àjò ayé tààkì farapa ọmọ ológun mi wá sáyé ó fara káṣá kò rí ògo yẹn ó farapa agbára tí fi rìnrìn àjò ayé mi tí fi ní farapa ẹ wo ọmọ kan ẹ rí pé ẹ rí pé ọmọ tí wọ́n tí wọ́n tí wọ́n pa yẹn ní skul yẹn ọmọ tó lógo ni ọmọ tó lógo ni ṣùgbọ́n wọn àjẹ́ kó lo ògo ẹ̀ wọn jẹ́ kó lo ẹwẹ́ tí wọ́n pa sóòtẹ́ ológo èèyàn ni ògo ìdílé ni ṣùgbọ́n wọn jẹ́ kó rí ògo yẹn lò wá gbàdúrà agbára tí ń fi rí ògo mi lò láyé olúwa gbé wọ̀ mi olúwa gbé wọ̀ mi ẹ jẹ́ gbàdúrà yìí orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ agbára tí ń fi rí ògo mi lò láyé olúwa gbé wọ̀ mi olúwa gbé wọ̀ mi olúwa gbé wọ̀ mi olúwa gbé wò mí olúwa gbé wò mí agbára tó tó wò ó lò olúwa gbé wò mí olúwa gbé wò mí àgbà gbé wò mí ayé gbé wò mí olúwa gbé wò mí olúwa gbé wò mí olúwa gbé wò mí àgbà gbé wò mí ọba àwọn ọba gbé wò mí olúwa gbé wò mí olúwa agbára tí mi rí òbí mi lò agbára tí mi rí wáyé asán tí mi rí wáyé àwárí olúwa dúró mi olúwa dúró mi olúwa dúró mi olúwa dúró mi olúwa dúró mi olúwa dúró mi. Jésù Olúwa wa ẹ̀yin èèyàn kì í ṣe gbogbo ẹni tí í ṣe wàhálà ló tí í ṣe làálà lórí ọmọ ní jẹun ọmọ wà á gbàdúrà agbára àti àṣẹ tí fi jẹun ọmọ Olúwa fi fún mi agbára tí fi ní ṣàṣedànù lórí àwọn ọmọ tí mo bí Olúwa fi rú mi lónìí Olúwa fi rú mi ẹ jẹ́ gbàdúrà orúkọ orúkọ jésù agbára agbára tí jébìlì ṣàṣẹ̀dá lórí àwọn ọmọ mi mi

ọba àwọn ọba gbé wọ̀ ọlọ́run mi gbé wọ̀ olúwa gbé wọ̀ olúwa gbé wọ̀ olúwa gbé wọ̀ jésù àpáyé gbé wọ̀ mi olúwa fi rómi fi rómi fi rómi jésù olúwa wa. a fẹ́ gbàgbá yẹn dáadáa ẹ jẹ́ àṣìwé máàtì oríkèjì. ẹsẹ̀ 19 Matthew chapter 2 verse 19. nígbà tí ṣàfihàn nígbà tí ẹrọ́dù sì kú kíyèsí áńgẹ́lì olúwa kan yọ sí Jósẹ́fù lójú àlá ní íjíbítì wípé dìde mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀ kí o sì lọ sí ilẹ̀ Ísírẹ́lì nítorí àwọn tí ń wá ẹ̀mí ọmọ náà láti pa wọ́n ti kú. Jésù Olúwa wa nìyẹn o torí pé tí Ọlọ́run ò bá mú àwọn yẹn kúrò wọn à lè jẹ́ kí Jésù mú lè yá ẹ̀wọ̀n sẹ́ ọmọ ológun ni ọmọ lépa bẹ́ẹ̀ yẹn bá jẹ́ èèyàn lásán tí ò ní òkú tí ò pé kankan wọ́n ti mọ̀ pé kòròfo ni wọn à ní yọ lẹ́nu wọn ní yọ lẹ́nu wọn ní yọ lẹ́nu ó wàá gbàdúrà wà ní olúwa ta ló wà láyé tó gun ògo fi ń le fún mi o fẹ́ rí ògo yẹn ló ń jìjà ògo yẹn àsọtẹ́lẹ̀ ń jáde pọ́nmọ ológo ni ẹ́ àsọtẹ́lẹ̀ ń jáde pé ọmọ tó bí ọmọ ológo ni ta lẹni tó wà láyé tó gun ògo fi ń le fún mi ta lẹni tó wà láyé tó gun ògo fi ń le fún àwọn ọmọ mi olúwa fi ikú paná fi ikú yẹjú ẹ ikú ni jẹ ni olúwa fi yẹjú ẹ rọdùn ẹ ti wá ẹ̀mí rẹ̀ àwọn kan wà pẹ̀lú tí àbá kò láyé àti rògbò rẹ lò ọwọ́ àánú ló kù wá tó wà láyé tó gbò fi ń le fún mi tààrà ẹni tó wà láyé tó gbò fi ń le fún àwọn ọmọ mi olúwa fi kú yẹn jú ẹ lónìí fi kú yẹn ẹ lónìí bóyá gbàdúrà rẹ gbogbo kó ṣe kẹ́lẹ́ amákásá náà ìbí máa wù olúwa tàlẹ́ wà láyé tó kú òun fi ń lé ọ̀nẹ́ tàlẹ́ tó wà láyé tó kú òun lé ọ̀nẹ́ tàlẹ́ tó wà láyé tó kú òun lé ọ̀nẹ́ tàlẹ́ tó wà láyé tó kú òun lé ọ̀nẹ́ olúwa padà jésù olúwa wa ẹ rí i pé àwọn tí máa criticize àgbà ẹ̀yájú kù lọ́wọ́ àdúrà báyìí àwọn gan la ṣe bí torí ọwọ́ nọ́mbà wọn àwọn tí wọ́n ń sọ pé à ah, ẹ àwọn kìrìsìtẹ́nì gbà wọ́n gbàdúrà lùgbà ẹ jẹ́ káwọn lọ sí kọ̀rọ̀ níbi tí wọ́n ti perí wọn wọ́n gbé kiri yẹn níbi tí wọ́n bá fẹ́ gbé sí tí wọ́n bá sàtì ọ̀bá rẹ̀ wọ́n á ní kí agbanipa kan lọ́wọ́ àwọn kan lọ pádànù káwọn ilé ìrọ̀lẹ́ lọ. wọ́n wá gbàdúrà kan lọ́rùn mò ń gbàdúrà sí ọlọ́run mi ni tí ọlọ́run mi bá fẹ́ yóò dáhùn àbí kò ní dáhùn. ìwé sáàmù kan sọ ó ní bí olúwa ti ń bẹ èmi ò pa wọn rùn ó lè mi ò sá pa wọn rùn sàmú wọn létí ó lóun ó sá pa wọn rùn níṣẹ́ àpapọ̀ wù ẹ́ ìwọ fi wọ́n lẹ̀ jẹ́kẹ́ máa sọdọ̀ sí ọ lára kán yín ẹyin sí kápẹ́yìn kápẹ́yìn kán yí ọ ká kán fara rù ọ́ ìjà ògo láyé yìí kò ṣe é fojú bọ̀rọ̀ jà kò ṣe é fojú bọ̀rọ̀ jà mò ń wo fídíò kan ẹni sọ rádaràda wọn ni wọn wá ń tábù ẹ this morning or wọn ń tábù ẹ wọn sọ wípé kí ni nǹkan tó gbé débí òun báyàn ra orí èèyàn kìnnìkan lórí lọ́wọ́ kálẹ̀ tí ọlẹ́tọ̀ ẹ̀ tí wọ́n ló dà ni ẹ̀ẹ́dọ́ta bó ní èlò twenty thousand ok ìyẹn wá pé ok ẹni tó mú ẹni ẹni yẹn wá lé léyìí èlò ní ìgbé pé tó ní yẹ̀ tó ń lò ń wá pé olóòrùn ló ń sẹ́jú sọ pé òun wá pípa pa ni o wọ́n á yíbò ló ti jẹ́ sí ọlọ́rẹ̀ òun ni ó ní ọ̀rẹ́ òun ni ẹ̀ ọ́n nígbà náà dẹ̀ pa èlò ló kún ẹgbẹ̀rún kò ní five thousand five thousand ó mú ọ̀rẹ́ ẹ̀ lọ wọ́n pa ọ̀rẹ́ wọn gé orí ẹ̀ wọ́n lẹ́ni mélòó lẹ́ni wọ́n lẹ́ni méjì ìyẹn ní ẹnì kejì ẹnì kejì yẹn ọ̀rẹ́bìnrin yẹn ni ǹjẹ́ ta lọ̀rẹ́bìnrin yẹn ìyẹn ní ẹ̀gbọ́n fún ẹ̀gbọ́n ní lẹ́kì yẹn jẹ́ sí ládùúgbò ó ní bóyá fifteen thousand ló ta àbíkíní kan ó ní bọ̀tò fóònù ló ní kankan nínú ẹ̀ òun ò gbà kankan nù yẹn ẹ̀wù ayé ẹ̀wù báyé sí dà ọwọ́ àlọ́ òní gbàdúrà pé irú àwọn irú àwọn yẹn tí wọ́n fẹ́ fi bí ẹni ẹ ọlọ́run sọ pé kí tó bá wọn pàdé jẹ́ kí wọ́n ti kú dànù tàlẹ́ni tó fẹ́ dàrí àjò mi rú tí èṣù program sójú ọ̀nà mi gbàdúrà yẹn tàlẹ́ni tó fẹ́ dàrí àjò àwọn ọmọ mi rí rú tí ọ̀tá program sójú ọ̀nà wọn olúwa fi kú pa ẹni tí ó da ìrìn àjò àwọn ọmọ mi rú tí ọ̀tá program sójú ọ̀nà wọn olúwa fi kú yẹn tú ẹ̀ fi kú yẹn tú ẹ̀ tó yẹ program sínú ní àjọ àwọn ọmọ mi tí ó da ìrìnàjò wọn olúwa fi kú yẹjú ẹ ẹ̀gbọ́n fi kú yẹjú ẹ olúwa fi kú yẹjú ẹ paálọ ta program sínú ní àjọ mi tí ó da ìrìnàjò olúwa mi lọ́wọ́ olúwa fi kú panori olúwa fi kú yẹjú ẹ olúwa padà fún mi ní ìṣẹ́gun fún mi ní ìṣẹ́gun fún mi ní ìṣẹ́gun fún mi ní ìṣẹ́gun olúwa kọlù nínú wọn agbára lè kí tàbí rọ entra jésù olúwa wa ó tún gbàgbọ́ ìlú olúwa tàlẹ́lì náà tó fẹ́ kọ̀yìn àwọn a mi sí mi ní ìkórìtà àti jẹun ọmọ o fi ikú pa ẹnìkan pè mí o dẹ̀ ti dàìfáàtì gbogbo àwọn ọmọ ètò ti dókítà ètò ti dàkántà ni wọ́n sọ ọmọ kéékèèké mọ́ o ọ̀dẹ̀ ọ̀dẹ̀ kọ̀yìn gbogbo wọn bóyá àpò ẹ̀gbọ́n lòun jẹ́ kiri kan àwọn ọmọ yẹn òun ni wọ́n ń ṣe fún wọn kì í fẹ́ rí ìyá wọn sójú ọ̀tí omi yẹn ni wọ́n fẹ́ máa ń rí òun ni wọ́n gbà ìyá sì jẹ ìyá ó ti lọ ṣe iṣẹ́ yẹn pa wọ́n bí àwọn ọmọ ológun pa ẹ̀ èmi ni wọ́n wà fún wá gbàdúrà wá gbàdúrà tá a lẹ́ni tó wà láyé tọ́pẹ́ kọ́ ni àwọn ọmọ mi sí mi nípa oríta àti jẹun ọmọ olúwa fi kú pa olúwa yẹn dú ẹ̀ olúwa yẹn dú ẹ̀ nígbà tí a nígbà tí olúwa yẹn dú ẹ̀ tọ́gbà ni dú ẹ̀ ní àwọn ọmọ yẹn sálẹ̀ ní ìkórè àti jẹun ọmọ olúwa fi kú yẹn dú ẹ̀ lónìí.

ẹ̀yin ọmọ ọlọ́run ẹ má jẹ́ ká fojú kiri ọlọ́run ah, ọlọ́run ṣe ìyanu o ọlọ́run ṣe ìyanu o mo pé báyà because you are very close to a man of God ah, àwọn tí ọlọ́run ṣiṣẹ́ ìyanu ayé wọn níta ọ̀pọ̀ ju àwọn tí ó tí ó gbà nílẹ̀. ọ̀rọ̀ ìkọ́lá tó di nàìjíríà màá màá kóde àwọn ọ̀rọ̀ yẹn wọ́n jọ wọ́n jọ wọ́n jọ ń ṣorogún òwò ó sì ń wá àwa gba nǹkan iṣẹ́ tó ń ṣe gangan ṣe á ní òkè àbá mi ṣiṣẹ́ yìí wọ́n wá yà lẹ́nu àwọn aṣáájú sọ fún àwọn ọmọ pé bàbá máa ṣe máa sùkì ń tọ́ngbó ó wá mú àwọn àdúrà èyí tá òmí àpè wá á ní ẹ̀yìn àdúrà báyìí fún òun pásùn kan báyìí lọ́ọ́ kábí báyìí lọ́ọ́ kábí báyìí arábìnrin yẹn wá mú nǹkan ó wá gbọ̀n síbẹ̀ ó dà padà sí orí arábìnrin yẹn lílọ tí arábìnrin yẹn lọ wọlé àìsàn ni ẹni tó wá ṣiṣẹ́ ibi yẹn ó wọ ilé àìsàn ni àkóòrò abẹ́ka ń bè ṣùgbọ́n kò síbi tí ọlọ́run ọwọ́ já afẹ́fẹ́ ìyanu ọlọ́run òde kò jáde nínú ilé àìsàn yẹn tó fi gbọ̀run lọ wá gbàdúrà ta ló lóun fẹ́ ṣe nípa ta lẹni náà tó láwọn ọmọ mi ò ní rí ògo lójú mi olúwa bá mi ránṣẹ́ sọ̀rọ̀ jẹ́ kó palẹ̀ ẹrù ẹ̀mọ́ kúrò láyé ta ló lẹ́ni náà tó dá ìṣeré àwọn ọmọ mi ò ní sùkú ta lẹ́ni náà tó ní mi ò ní jẹun ọmọ ta lẹ́ni náà tó ní àwọn ọmọ mi ò ní rọ́nà lọ olúwa yẹjú ẹ̀ olúwa yẹjú ẹ̀ nìyí dẹ̀nu àtìmọ́lẹ̀ ta lẹ́ni náà tó ní ìṣeré àwọn ọmọ mi ò ní sùkú ta lẹ́ni tó ní ò ní sojú mi tó ní mi ò ní jẹun ọmọ olúwa padà.

ìwọ̀n ọ̀pọ̀ nǹkan ló ti lọ́lọ́ ti ló tó náà tún ṣiṣẹ́ yẹ ah, ah, wò bàtà kan wà tí máa ń wọ̀ wá bàtà tí mo wọ̀ lánàá yẹn ń bo mo lọ́wọ́ mo lọ́ọ́ bì kan lánàá ti ṣe bí mo wá olóbi bàtà yẹn ránṣẹ́ ṣẹ́ẹ̀tì kan wà tí máa ń wọ̀ wá sí bí ìgbà olóbi eh, ránṣẹ́ bí ìgbà tí wọ́n di ẹrù mú kò lè ṣe kankan for years àṣẹ tó wà ń bẹ ọmọ ìyá ọmọ bàbá báyìí tímọ́tímọ́. bẹ́ẹ̀ ni ọlọ́run wá fìràn wá pè mí inú ti sùn má jẹ́ sùn ẹ̀ lọ́ka bíbá ẹ̀ ní bíbélì lọ́ka bíbá ẹ̀ ní bíbélì nítorí náà bá fẹ́ láwọ̀ ẹ̀yẹ ní gbà lọ́ba gbà ìjẹ́ ká fàdúrà yẹn pè wá ká fàdúrà parí ẹ̀ tó nígbà tó parí àdúrà yẹn ọlọ́run fìràn yẹn hàn ọjọ́ yẹn lẹni tó ń ṣiṣẹ́ ẹbí yẹn lọ́bẹ̀rẹ̀ àìsàn ó lẹ́yìn tó ń jùlọ lọ́jọ́ orí ni òun á rí lójú ràn ó ní gbogbo ẹbí àtàwọn ẹ̀gbọ́n tó jùlọ mọ náà bẹ̀rẹ̀ ọmọdé dẹ̀ ó lọ wá pé lọ́ bá gbé àgbọ̀n lórí kó rù ó lè sọ pé bó ní ṣe ìwọ bẹ́ẹ̀ kó rẹ̀rù àwọn ẹ̀fọ́ àti ẹ̀yìn lẹ́ máa rù àwọn olóòkọ́ ló ń bá gbé àgbọ̀n yẹn mò ń gbélé lórí ọjọ́ yẹn lógún sẹ́wọ̀ ẹni yẹn bẹ̀rẹ̀ àṣà látìgbà yẹn títí títí àti èlò oṣù mẹ́ta wà lẹ́yìn ìpò yẹn. ọmọ ìyá kan náà ló bí wa là ó ti sí. ìrírí ayé máa o ilé ayé ogun ẹbí ẹni ò fẹ́ kálà ni wọn ò fẹ́ kákú kí ó ti sí. ìrírí ayé máa o mi ò mọ̀ pé lé ogun láyé o ti múra sílẹ̀ láti ìgbà ti múra sílẹ̀. bá wá ìpọ́n ọ̀kọ́ àti àdá ǹbá rẹ̀ tu àtọ́ta ǹbá nílé ẹni tí ń gbógun mbò tí ń ṣe àdánilẹ́ fi jà àdúrà ni àdúrà ló máa fi jà ó ní láti sáré kiri ẹlòmíì àti mọ́mọ́ babaláwo àdọ́dọ̀ babaláwo tó dé gan ah, wọ́n á sọ fún wọ́n á sọ fún ẹ pé tí ìjọba fẹ́ la òpin ẹ ah, á lóun lè ṣiṣẹ́ yẹn lágbájá kan ẹni tó fẹ́ ṣiṣẹ́ yẹn ó láṣẹ lé lórí ó láṣẹ láti tún lọ bùnmíì ṣùgbọ́n bàbá débòmí wọ́n lè sọ pé òkè gbaṣẹ́ yẹn ṣùgbọ́n fi jẹun díẹ̀ wọ́n ṣẹlẹ̀ sí ọ̀kan tí mo mọ̀ síta wa kan kí ló ṣẹlẹ̀ sí bàbá sí màmá sáǹtì ọjẹ ẹyin lójú àlá ọkùnlẹ́yin kan ọdẹ jẹ inú bá bẹ̀rẹ̀ inú yẹn wá lè eré lọ́ba kọ́kọ́ lo andrew lifason wọ́n fi ṣe bó ṣe lójú ọ̀rọ̀ pé máa lọ sọ́spítù one of the hospital to the other kíkí yẹn bá bẹ̀rẹ̀ báyìí ọ̀ràn ló kún wọn bàbá bàbá yẹn ọmọ sáré kù tó bá dẹ̀ fi wọ́n lẹ̀ báyìí ẹ̀ nígbà pé kankan ṣe wọ́n wọ́n wà kiri kí wọ́n kiri ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì kiri òye wọ́n tó wà lọ sí lórí ilé wọn bá dé ọ̀dọ̀ ẹnìkan wá ní àwọn òlè ṣe wọ́n ṣe àtúpọ̀ lọ́dọ̀ ẹnìkan tó wọn òlè ṣe wọ́n á tún lọ bòmí wọn ni wọn òlè ṣe kó ṣe ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú ara bẹ̀rẹ̀ sí ní wú. ọ̀rọ̀ àtọ̀dọ̀ bàbá kan yẹn gba oríṣiríṣi ó ń gba gbọ́ngbà ó ń gbà fún bàbá sars lẹ́yìn ọdún méjì àti ẹ̀jẹ̀ ọlọ́run ohun tó lè ṣe ni àdúrà kí wọn náà dira rẹ ní àmùrè nínú àdúrà kán mọ́ rí ọ sí bó bá ti dé bó bá ti rí lójú àlá don't waste your time begin to pray begin to ká àwọn ọlọ́run sínú omi kan máa mú lẹ́sẹ̀kẹsẹ̀ kó o sọ di ogun máwọn náà lọ́wọ́ kó o dáná àdúrà rẹ kẹrẹkẹ àdúrà agbára la wá gbà lónìí agbára tí fi borí ogun nínú ìrìn àjò ayé agbára tí agbára àṣẹṣẹ kan àbí àfúnjẹ ojú oorun kan kò lè ká olúwa ti ró mẹ́yìn omi ara mi kó gbàgbára ẹ̀jẹ̀ mi kó gbàgbára ẹ̀mí mi kó gbàgbára olúwa ró mi ní agbára ẹ̀jẹ̀ àgbàdo ayé dada ẹ̀jẹ̀ àgbàdo dada orúkọ jésù ẹ̀mí mi náà olúwa ró mi ní agbára omi ara gbàgbára omi ara gbàgbára ṣẹ̀dá gbogbo agbára ọmọ Jésù ní agbára ó omi ní agbára Jésù Olúwa wa. Olúwa fi nǹkan kan hàn mí mọ́jú pé òmìnira dúró ṣojú ọ̀nà àwọn ènìyàn kò jẹ́ kí wọ́n rí ọ̀nà lọ wá gbàdúrà tán òmìnira ìdílé tá a gbéṣẹ́ rán tá a ní kó dúró sí ojú ọ̀nà mi pé kí ire mi má tẹ̀ mí lọ́wọ́ olúwa ṣàlọ́gbẹ́ ikú ẹ̀mí má ṣàlọ́gbẹ́ ikú ẹ jẹ́ gbàdúrà yìí dáadáa. orúkọ jésù ọjọ́ ìdílé ẹ̀mí má ìdílé èmi kò ìrànlọ́wọ́ òkú ìdílé ètò agbésójú ọ̀nà mi tá a gbésójú ọ̀nà àwọn ọmọ mi pé kò dí wọn lọ́wọ́ olúwa ṣàlọ́gbẹ́ ikú olúwa ṣàlọ́gbẹ́ ikú olúwa ṣàlọ́gbẹ́ ikú olúwa ṣàlọ́gbẹ́ ikú lórúkọ jésù ṣàlọ́gbẹ́ ikú jésù olúwa wa àgbàdua wà á gba báyìí òmìnira tó dúró lórí nǹkan báyìí tí ò jẹ́ kí n rí gbà lórí ìwé ìgbélu ni lórí iṣẹ́ tó ń ṣe ni lórí ìrìn àjò ayé ẹ tó dúró sẹ́nu ọ̀nà ilé iṣẹ́ rẹ̀ sọ pé gbogbo iṣẹ́ tó bá ti ní láárí kan máa dàbí àtẹ̀ síbòmí wọ́n máa gbé sàfihàn ilé àwọn àṣàkó iṣẹ́ ni wọ́n máa kó fún ọ wá gbàdúrà òmìnira tó dúró sí ojú ọ̀nà ilé iṣẹ́ mi tó ní kí èmi má tẹ̀mí lọ́wọ́ tó ń gbẹ ire ayé mi dànù olúwa ṣàlọ́gbẹ́ ikú ẹ̀mí mímọ́ ṣàlọ́gbẹ́ ikú lónìí olúwa jẹ́ kó jóná dànù jẹ́ kó gbiná mo sọ sínú ìdí ayérayé mo rán sínú ọgbà ìrètí lèkúrà ṣàìtàlàbà lórúkọ jésù lórúkọ jésù gbogbo obìnrin obìnrin àárọ̀ every spiritual giant assigned against me I command you in the name of Jesus die by fire die by fire in Jesus name we pray amen you know some people that are not that are not spiritually knowledge. When you say your enemy die, your witch die, your giant die by fire, they will say, ah, ṣé ẹ̀mí òkùnkùn máa ń kú ni? Yes, once tí iṣẹ́ wọn bá ti tán láyé ẹ̀ wọ́n ti di òkú sí ẹni yẹn, wọ́n á bá bòmíì lọ. They must die by fire. Ẹ má máa ṣá wọn lọ́gbẹ́ ikú. Alágbára òmìnira tó wà nínú ìrìn àjò ayé mi tó ní kí n má rọ́nà lọ, no ṣá lọ́gbẹ́ ikú olúwa ṣàlọ́gbẹ́ ikú lákìtẹ́tò sí kẹyàmà olúwa ṣàlọ́gbẹ́ ikú gbogbo òmìnira òmìnira yìí tààrà sọjú ọ̀nà mi tààrà sí ẹni iṣẹ́ mi tààrà sí ẹni iṣẹ́ mi iṣẹ́ ìránṣẹ́ mi bí mo ti wá lọ́nà lọ.

orúkọ jésù k'olúwa kó jẹ́ kó gbiná olúwa kó jẹ́ kó dáná gbogbo ẹjọ́ bá ti wọnú ìjọ ìwà gbọ́dọ̀ máa rí o wọ́n gbọ́dọ̀ máa rí ògo torí pé ibùdó agbára ni bí ibi tá a bá pè ní ibùdó agbára wọ́n máa dojú kọ a sọ fún ọlọ́run tá a bá rí òmìnira kó mìíràn nínú ìrìn àjò ìjọ yìí olúwa ṣàlọ́gbẹ́ ikú ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ Jésù lórúkọ Jésù ẹ̀mí mímọ́ o tàbá yóò kọ́nà nínú ìrìn àjò òjò yìí nínú ìjọ yìí kọ́ wá ṣàlọ́bẹ̀ ikú ṣàlọ́bẹ̀ ikú ṣàlọ́bẹ̀ ikú every spiritual giant agbára fountain of power lórúkọ Jésù ṣàlọ́bẹ̀ ikú. Destroy them. Consume them by fire. Consume them by fire. Consume them by fire. Consume them by fire. In Jesus name we pray. Amen. Ẹja yòókù. A wà ní ẹsẹ̀ kẹtàdínlógún. À ń gbàdúrà láti inú ìwé Efésù. Orí kẹta. Verse seventeen now. Ó ní nígbà náà ni. Now. Okay, okay. Verse 17, right? Yes. Oh, Matthew, you will keep going with Matthew. Ephesians. Ephesians chapter 3, verse 6, verse 17. What about it? Only chapter 3. Chapter 3, yeah. Sorry, Gary. Mm. ok ó ní kí Kristi kí ó lè máa gbé inú ọkàn yín nípa ìgbàgbọ́ pé bí ẹ ti fi gbòǹgbò bí ẹ ti ń fi gbòǹgbò múlẹ̀ tí ẹ sì ń fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìfẹ́ wà gbàdúrà olúwa agbára tí ó fẹsẹ̀ mi múlẹ̀ síbi àyè ńlá nínú ìfẹ́ olúwa olùwàgbé nínú ìfẹ́ rẹ olùwàgbé wọ̀nyí ẹja pẹ̀lẹ́ kan sí olúwa agbára tí ó fẹsẹ̀ mi múlẹ̀ síbi ààyè ńlá nínú ìfẹ́ rẹ olùwàgbé wọ̀nyí ẹja gbàgbọ́ rẹ orúkọ jésù ẹ̀mí mímọ́ agbára tí ó fẹsẹ̀ mi múlẹ̀ síbi ààyè ńlá nínú ìfẹ́ rẹ olùwàgbé wọ̀nyí olùwàgbé wọ̀nyí olùwàgbé agbára tí ó fẹsẹ̀ mi múlẹ̀ àti àyè lánà ìbẹ̀rẹ̀ olúwa gbé wọ̀ jésù lọ àdúrà tá a gbà yìí ó nítumọ̀ nígbà tá ẹ ṣe ìbọn mi ẹ rántí ẹni mélòó lẹ àwọn mélòó lẹjọ ṣe ìbọn mi ó jẹ́ ti ta ta ṣe nínú ìjọ ìná ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ gba sàtífíkẹ́ẹ̀tì ẹni mélòó ló wà lára rẹ̀ láti bàtà ti ṣe ìbọn mi bí àtẹ ti ṣe ìbọn agbára kan ló mú ọ dúró agbára kan ní ọ̀pọ̀ tẹ́lifà tí a bá pè ọ̀pọ̀ àwọn kan mọ àwọn èkó ọmọ ẹ̀yọ díẹ̀díẹ̀ ní ìrìn àjò ní ìrìn àjò wọ́n ní ọ̀pọ̀ ènìyàn ní sáré ìje ṣùgbọ́n ìwọ̀nba ẹnìkan náà la fẹ́ mú tó fẹ́ ṣe àṣeyọrí nínú àwọn ẹni kan yẹn èmi lẹ́ni mo jẹ́ ní àkọ́kọ́ nínú àwọn tó ṣe kò kíní kọjá ní àkọ́kọ́. I did my baptism in, in eh, on the seventh of February, Sunday seventh February 1982. Tàbá kà á sìn, jẹ́wọ́ Thirty nine years. Nineteen eighty two. Thirty nine years. Eighty two to this time, ẹ gbọ́. Thirty nine. Ẹ gbọ́ tó ti pé thirty nine. Thirty nine. Oh, ó ti bẹ́ẹ̀ lọ. Eh? Eighty two. Eighty two nineteen Yes, thirty nine mathematician ni bàbá wa àwọn tíṣà àgbà wa bí o. ok nígbà tá a kọ́kọ́ ṣe ìbọmi yẹn gbà àní lídà àti èèyàn mọ̀ pé lídà wa tí wọ́n mọ líìkì wa o àmọ́ jáde evangelism pàtó ṣe lídà fẹ́yàwó ìyàwó rẹ̀ wọ́ lọ. eré bí eré àwọn kọ̀ọ̀kan lọ àwọn kọ̀ọ̀kan lọ ṣùgbọ́n ìwọ̀nba àwa tọ́lọ́ ń pé kápò iná lẹ́fíbọ̀dì ibi tí ó wà ayélujára pastor ló wà ètò ti di special assistant wà take wọ́n tẹ̀ fi káàkiri káàkiri àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tẹ́lẹ̀ àwọn star wọn ì pọ̀ àbí agbára kan lọ́lọ́run fi sọ ọ́ di star agbára tí to miss mí síbi àyè ńlá nínú ìfẹ́ rẹ nínú ilé rẹ olúwa gbé wọ̀ mí agbára tí ó fi mí sí ibi àyè ńlá agbára tí ẹnikẹ́ni ò lè bì wò ó agbára tá gbé kì í complain àṣà tí kì í kọ àṣà tí kì í rí èèyàn ṣùgbọ́n tó máa rí Jésù pẹ́pẹ́ Jésù ni ó máa rí gbà gbogbo àṣẹ tí ó máa rí ọ nígbà gbogbo nínú ayé mi olúwa bíwọ̀ mi ẹ jẹ́ ká gbàgbọ́ ayé rà olùwà Jésù ẹ̀mí mímọ́ àṣẹ àti agbára tí fi máa wo ìwọ nìkan tí ó gba àyè fún mi nínú ìfẹ́ rẹ Olúwa gbé wọ̀ Olúwa gbé wọ̀ ẹ̀gbọ́n gbé wọ̀ Olúwa gbé wọ̀ Olúwa gbé wọ̀ Jésù Olúwa agbára tó fẹsẹ̀ mi múlẹ̀ síbi àyè ńlá nínú ìfẹ́ rẹ Olúwa gbé wọ̀ mi Olúwa gbé wọ̀ mi Olúwa gbé wọ̀ mi Jésù Olúwa wa wá gbàdúrà ìlú Olúwa agbára tí ó gba àyè fún mi níbi gíga àwọn kan wà anywhere tó bá wà wọ́n máa ń léwájú ni wọ́n ìwà lẹ́yìn báwọn àmì iṣẹ́ wọ́n léwájú ni àṣẹ kan ni ọlọ́run ti pẹ́ àṣẹ ibi gíga promotion wọn kì í pẹ́ agbára tí ó gbààyè fún mi ní ibi gíga nínú ìlú tí mo wà yìí olúwa gbé wọ̀ mí níbi gbogbo tí bá lọ agbára tí ó máa gbààyè fún mi ní ibi gíga àṣẹ tí ó máa gbààyè fún mi ní ibi gíga olúwa tí gbà lé mi Olúwa tú mi lórí tú lé mi lórí rẹ́pẹ́pẹ́ kó ṣẹ́ńdé kàkà pé má kó sàdá. Jésù Olúwa wa ẹni àjọkù àlọ́sí pàṣíkẹ́tì ọ̀tá lọ díẹ̀ díẹ̀ náà ni. Kí ẹ̀yin kí ó lè ní agbára láti mọ̀ pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́. Kí kí ni ìbú àti gígùn àti jíjìn? knowledge having a knowledge that is know know agbára láti mọ̀ àṣẹ láti mọ̀ tí àṣẹ àti mọ̀ tó bá wọnú ayé agbára ìmọ̀ tó bá wọnú ayé ó ju òye dókítà lọ ó òye pòfẹ́sọ̀ lọ tó bá ta kiri kan ti tán tààtì ní bóyá bóyá eh, medical science eh, kìnìlá ìlú ti ń ṣiṣẹ́ ó di dókítà àgbà wá lọ wọ́n ní wọ́n ti ráìtì ẹni ọ̀hún pé kò sí wá lọ bá pé ọ̀gá olúwalẹ̀ ìlú kékeré ṣe báyìí àní yẹn I'm a professor I'm this ẹjọ sá ẹjẹ bá mi ṣe ẹ e gbìyànjú wá dẹ̀ sọ fún ẹ e bá fún ní kọ́ọ̀pù mi kàn ọ̀tọ̀ àní ìtàgbé gbọ̀ngàn ń ṣe òwò mo ti kárí experiment mo ṣe surgery mo ti ṣe léyìí mo ṣe gbogbo ẹ̀. E kọ́ọ̀pù omi kan mu ẹjọ́ sàdáàdì síbẹ̀ ti ráìtì ẹ̀wọ̀n kò máa kú ẹsẹ̀ ẹjọ́ ó omi yẹn bàtẹ̀ lómi yẹn ló mu kú ṣé ìbàdàn ẹ̀dá ọ̀dẹ̀ ìgbọ̀nrán ọ̀dọ́kẹ́dọ́dọ́kẹ́ ẹ̀gbẹ́ omi lọ. next time wọn lè rí sísan wọn lè rí sísan díẹ̀ ìtọ́pẹ̀ ní ìmọ̀ nìyẹn ìmọ̀ láti ọ̀dọ́lọ́run it's not ordinary kì í ṣe ìmọ̀ pé mo kàwé àbí i'm teaching ìmọ̀ ó túmọ̀ sí revelation see no see o gbọ́dọ̀ rí when we are talking about word of knowledge it's not pé tọ́wá pé teaching àbá ń kọ́ ni àbá ń sọ̀rọ̀ ni you can be compared with somebody who is a professor a lecturer no ìmọ̀ yẹn kọjá òye ènìyàn ok bí àpẹẹrẹ mo wà lẹ́bi tí mẹ́ta lọ́jọ́ kan I was a young young I've not been ordained as a as a teacher but not to talk of a pastor not even a deacon mo rẹ̀ rí one of my senior pastor very senior pastor full pastor bá ṣe kọjá báyìí ah mo bá ní dáàdì ẹjọ ẹjọ ẹjọ sá ẹjọ má bínú ẹjọ má bínú sá ẹ àfihàn kan hàn mí ni ẹ sá wọn ní ẹ fẹ́ rí sáì níbi sẹ́yìn wípé ẹ lè fẹ́ dá ẹ ń ṣe project báyìí ẹ fẹ́ dá iléeṣẹ́ lẹ̀ wípé one plan ẹ fẹ́ lọ resign olúwa wípé kẹ má resign ṣùgbọ́n ẹ jẹ́ kí n tẹ fẹ́ dá sílẹ̀ yẹn ẹ jẹ́ kó máa ṣọ́ tó bá máa ṣọ́ dáadáa ẹ wá lè tẹ̀ńdà wá ẹ wá sọ ó ní méjì rẹ̀ ni mo lọ yìí. ṣe èmi mọ̀ ni èmi ọmọ kékeré tí mo wà lọ́dá ìtàpè ní ìmọ̀ nìyẹn ìtàpè ní ìmọ̀ it's not professor kan ló fẹ́ bá wọn sọ̀rọ̀ yẹn á kọ́kọ́ á fún ẹ ní oríṣiríṣi analysis oríṣiríṣi theory wọn lè má gbàgbọ́ ẹgbẹ́ ẹjọ́ mo ti jìtá mi mo theory tẹ́ ìgbólẹ̀ kò ní jùmọ̀ ṣùgbọ́n a sọ nǹkan tí wọn ò bìlí kò yẹ kí irú mi mọ̀ a sọ nǹkan tí wọn mọ̀ pé mo lóòye wọn ní meeting yẹn làwọn lọ yìí ó sì jẹ́ táàmì yẹn tí wọ́n kọjá yìí ìtàn pè ní ìmọ̀ nìyẹn wọ́n fẹ́ béèrè fún agbára ìmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí kankan bá ṣẹlẹ̀ nú ẹbí ẹ tó mọ̀ tẹ́lẹ̀ yẹ kí wọ́n kótó kó lọ gbàdúrà kó sun ẹkún wájú ọlọ́run ó ti ṣe rí ibi bẹ́ẹ̀ kí kankan tó ṣẹlẹ̀ ó wá fi àfihàn abraham aṣọ púpọ̀ bẹ́ẹ̀ ṣe báyìí ọbẹ̀ lọ pa sódómà gòmárà rẹ̀ ó sọ pé wá abraham mò ń lọ sí sódóm abẹ́ lọ pa bẹ̀rẹ̀ ni àwọn abẹ́ni ẹ̀ fara hàn méjì ni wọ́n wọ́n ní mission wa ni abẹ́ là ó wá bẹ̀ sí ní báàgì ah, àbúrò mọ́ wa bẹ́ẹ̀ anyway táwọn bá rí bí àádọ́ta ènìyàn tó wà faithful mẹ́ àwọn alá wọn ò pé àádọ́ta ènìyàn níbi tí wọ́n ti ń jalè tí wọ́n ti ń parọ́ tí wọ́n ti ń ṣe ogun yẹn ọbẹ̀ wọ ẹnu ìlú wọn gan lásán báyìí àti airport tọ́ọ̀bá tọ́ọ̀bá ti fi pẹpẹ sáàrin passport báyìí ò lè rọ́nà lọ àwọn bẹ́ẹ̀ pé kọ́bá ní kọ́bá ṣe wọ́n fẹ́ ṣe corona test tí wọ́n fẹ́ pé tọ́ọ̀bá sí owó ń bẹ̀ wọ́n ní owó ni wọ́n fi ṣe gbogbo ẹ̀ wọ́n ní gbogbo gbogbo wa ó ní ẹ̀sà òǹkà bá rí bí ogún ènìyàn bẹ́ẹ̀ kọ́ àwọn ìtòrí ṣe àbáyé fún ṣé ó lè ogún ènìyàn báyìí ó ṣe ṣe dẹ́hùn tàbárẹ́ ni mẹ́wàá kọ́ ó tún pín ìgbẹ́ dáhùn títí títí tí ó ń plead wọ́n dà mí ni wípé ọlọ́run á fi hàn ẹ́ ọlọ́run fi hàn ẹ́ kó lè plead on their behalf ṣùgbọ́n tó o bá ní knowledge yẹ will you do it? wàá gbàdúrà agbára ìmọ̀tẹ́lẹ̀ wọnú mi lọ. àṣẹ ìmọ̀tẹ́lẹ̀ kò ṣeé fi agbára ní ìran ò ṣeé fa agbára rí tọ́nà bá fi yẹn ni kí ó ní sùn ìgbà mẹ́rin tó bá kúrẹ̀ wá bá bá fi lọ lúwa rí rí kankan tí bá rí ilé sọ ṣé mi ìlè fa agbára ríran mi ìlè yé fa agbára ríran àfẹjọ́ bá parọ́ fún ẹ nígbà tó fi náà bá ti rí bó bá ṣe bó ṣe gbọ́n kiri kan bá mo sì gbá ìran ló pa kò rí kankan o bá láwù kò rí kankan. olúwa gbára àti àṣẹ ìmọ̀tẹ́lẹ̀ nínú ọdún tí mo lọ yìí mo fẹ́ rí mo fẹ́ kó fi fún mi ọlọ́run sọ fún ẹ pé ìlú báyìí àbẹ́ lọ má lọ ìlú báyìí ni kò lọ agbára àti àṣẹ ìmọ̀tẹ́lẹ̀ tí wọ́n fi rìnrìn àjò mi ní àrèyọrí ní àrèyè olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí ẹ̀jẹ̀ gbàgbọ́ àyè dáadáa orúkọ jésù orúkọ jésù orúkọ wa o agbára agbára ìmọ̀tẹ́lẹ̀ láti ọ̀rọ̀ wa agbára àti àṣẹ ìmọ̀tẹ́lẹ̀ olúwa gbé wọ̀ mí ẹ̀gbọ́n gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí jésù gbé wọ̀ mí jésù olúwa wa wàá tún bàbá ìgbé olúwa agbára tí òní tẹ́ rìn bí afọ́jú nínú ìrìn àjò ayé mi olúwa gbé wọ̀ mí agbára tí òní tẹ́ rìn bí afọ́jú olúwa gbé wọ̀ mí ẹja gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára tí òní tẹ́ rìn bí afọ́jú olúwa gbé wọ̀ mí ẹja gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí ayérayé wà wọ olúwa gbé wọ̀ mí olúwa gbé wò mí olúwa gbé wò mí rẹ́pọ̀mọ́ kọ́sọ́dé kankan pẹ̀lú mọ́kọ́ sábà olúwa gbé wò mí tí ìlérí bí afọ́jú ojú gbá agbára ìríran láti ọ̀dọ̀ rẹ wá olúwa tuntun mi olúwa tuntun mi jésù olúwa wa ọ̀tún bàbá gbé olúwa o àní agbára ìmọ̀ tó tayọ láti ọ̀dọ̀ rẹ wá olúwa gbé wọ̀ mí ẹ̀jẹ̀ gbàgbọ́ orúkọ jésù agbára ìmọ̀ tó tayọ láti ọ̀dọ̀ rẹ wá olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí ẹ̀má gbé wọ̀ mí ayáyé gbé wọ̀ mí ọba máa gbé wọ̀ mi. ọba máa gbé wọ̀ mí agbára ìmọ̀ tó tayọ láti ọ̀dọ̀ rẹ wá ẹ̀mí mímọ́ gbé wọ̀ mí lónìí gbé wọ̀ mí lónìí gbé wọ̀ mí lónìí ayérayé o gbé wọ̀ mí rẹ́bra mọ́kọ́sẹ́dé kankanpẹ́rẹ́ mọ́kọ́sẹ́dá jésù olúwa wa wàá tún gbà olúwa kún mi ní agbára láti ọ̀dọ̀ rẹ wá. verse eighteen yẹn la ṣe ṣe verse nineteen àti láti mọ ìfẹ́ Kristi tí ó ta ìmọ̀ yọ kí a lè fi gbogbo ẹkùn Ọlọ́run ẹ̀kún Ọlọ́run kún yín ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí a béèrè tàbí tí a rò lọ gẹ́gẹ́ bí agbára ti ṣiṣẹ́ nínú wa òun ni kí a máa fi ògo fún nínú ìjọ àti nínú Kristi Jésù títí ìrandíran gbogbo ayé àìnípẹ̀kun àmín agbàdúrà ẹ̀mí mímọ́ tó ń ṣiṣẹ́ agbára wọ inú mi fi inú mi ṣe bùgbé ẹ̀mí mímọ́ tó ń ṣiṣẹ́ agbára fi inú mi ṣe bùgbé fi inú mi ṣe bùgbé ẹ̀mí mímọ́ tó ń ṣiṣẹ́ ìyanu ẹ̀mí mímọ́ tá a kì í dójú tì ẹ̀mí mímọ́ tí àṣàṣe ayé kan ọ̀ràn ẹ̀mí mímọ́ tí a máa jà bómi nígbà gbogbo jẹ́ gbogbo inú mi lọ ẹ̀mí mímọ́ wọ inú mi lọ ẹ̀mí má tí wọ́n máa dàgbọ́ mi ẹ̀mí má tí wọ́n máa kọ́ mi ní ìṣẹ́gun olùwàjọ wọnú mi olùwàjọ wọnú mi olùwàjọ wọnú mi ayérayé o tún fún mi lónìí tún fún mi lónìí dákẹ́ ẹ̀mí má rẹ tí ó wọnú ayé o tí ó wọnú ayé mi Jésù Olúwa wa wàá tún gbàdúrà wàá ní Olúwa àṣẹ àti agbára tí àdúrà ó fi máa jẹ́ fún mi ju bí mo ti béèrè lọ olúwa gbé wọ̀ àṣẹ àti agbára fún àgbà òfin máa jẹ́ fún mi bí mo ṣe béèrè lọ olùwàjọ pàlómi ẹja gbàdúrà orúkọ Jésù àṣẹ àti agbára fún àgbà òfin jẹ́ fún mi bí mo ṣe béèrè lọ olùwà gbèrò ẹ̀rọ gbèrò ayáyé gbèrò olùwà gbèrò rẹpà mọ́kọ́ ṣe lé kàkà pé mọ́kọ́ rẹ́mẹ́yẹ ṣàdá lẹ́pẹ́ mọ́kọ́ ṣe lé kàkà pé mọ́kọ́ ṣàdá rẹpà mọ́kọ́ ṣe lé kàkà pé mọ́kọ́ ṣàdá repama kasandika ketremo kuremenge sanda lembremo kosendika kapremo kuremenge sanda in the name of Jesus Jésù olúwa wa wá gbàdúrà olúwa agbára ìyè àti ìbùkún àìnípẹ̀kun láti ọ̀dọ̀ rẹ wá olúwa jẹ́ kó wọnú mi lọ agbára ìbùkún àìnípẹ̀kun agbára ìyè ìyè àìnípẹ̀kun jẹ́ kó wọnú ayé jẹ́ kó wọnú ayé mi lọ jẹ́ kó wọnú ayé mi lọ ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ìyè àìlẹ́gbẹ̀kọ agbára ìyè àìlẹ́gbẹ̀kọ olúwa gbẹ̀wò ló Jésù ló ara. ètò afẹ́ gbà lásìkò pẹ̀lú ìfòró yẹn ni bọ́ bá ti gbà tábà ti táṣẹ́ lọ́wọ́ ọmọ ara ọwọ́ rẹ ti gbóná ni ọmọ gbàdúrà ọmọ speaking tongue ọmọ gbàdúrà nú ẹ̀mí sáà mọ gbàdúrà bó bá nígbà tá a bá pé jésù olúwa wa á wà sọ bá tó ti fẹ́ gbàdúrà yẹn a fẹ́ bọ́ àwọn àjàgàgàn kò ní ayé wa lẹ́nu the bible say the yoke shall be broken by the reason of anointing gbogbo every yoke yoke tí ọ̀jẹ̀ káyé tẹ̀síwájú ni yoke kì yoke bí tó kò farapamọ́ sí àjàgà kájàgà olúwa fẹ́ fọ́ ẹ̀gbọ́n fẹ́ fọ́ ó lè jẹ́ hereditary olúwa máa fọ́ kọjá àjogúnbá olúwa fẹ́ bà àjàgà jẹ́ ẹ̀mí mímọ́ fẹ́ bajaga na jẹ́ amen let's come forward hallelujah just Rebra moko shende kakatre moko shende kakatre moko shenda. Lebra bakashande kakatre moko remenge shenda. Ebre moko remenge ka kakatre moko shende kakatre moko moko moko Rebla mokoshindika katribuku rebengeshinda. Rebla mokoshindika katribukushinda. Rebla mokoshindika katribuku moko Rebla mokoshindika katribuku rebengeshanda. Rebla mokoshindika moko rebengeshanda. Rebla mokoshindika katribuku rebengeshanda. Rebla moko katribuku rebengeshanda. Rebra moko shende kakatre moko Rebra kakatre moko Rebra kakatre Ma paye ma akoma hot. Rebra makasadaria makashanda. Lepro moko shende kakatre moko remenge shanda. Rebra moko shende kakatre moko remenge shanda. Rebra makakakara. Robro moko setelba. Ebre moko remenge shanda. Ebre moko remenge shanda. La dida ria makasadara basaita. Moko ria masaita. Madida ru aziwa. waraba kika mukuri a wayakar adimma min tadila ata wasata mi ada mi kuria mi bra mukuri mi geshegeria me makasanda yekekeria kekeria ba ba ba ba ba koria makasanda rebra makasanda ka kebre mo kosheni rebra makasanda rebra makasanda rebra mo koshende ka Jésù wa ó gbé ọwọ́ yẹn ó pe orúkọ jésù lẹ́ẹ̀méje wàá gbàdúrà gbogbo àjàgà tó ń bẹ nínú ayé mi gbogbo májẹ̀mú ogun nínú ayé mi gbogbo májẹ̀mú àjogúnbá gbogbo òṣì àti ìtọ́jú ọyẹ ẹ máa ṣírọ ẹ máa jáde ẹ máa jáde agbára ọlọ́run kó máa bà gbogbo àjàgà jẹ́ gbogbo àjàgà tí mo forí kó lójú ayé lójú ọ̀run kó máa fọ́ every satanic yoke every invisible yoke affecting my life negatively be broken be broken, be destroyed, be destroyed. Begin to pray. Oh oh Orúkọ Jésù, oh Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. gbogbo àjàkà ètí burú máa ta kí rí lọ́wọ́lọ́wọ́ ó yẹ jáde ẹ máa jáde ó yẹ àjàkà ìdúrí gbogbo àjàkà gbogbo àjàkà gbogbo jáde ìdúró ó yẹ jáde ẹ máa gbọ́sọ̀ ẹ lọ gbọ́sọ̀ ẹ lọ gbọ́sọ̀ ẹ lọ gbọ́sọ̀ ẹ máa gbọ́sọ̀ ẹ máa gbọ́sọ̀ gbogbo sẹ́kẹ̀sẹ̀ ọjà ẹ máa já ẹ máa já ẹ máa já ẹ máa já ẹ máa já okùn àyè máa já gbogbo ẹ be broken be broken be broken be destroyed be destroyed be destroyed be destroyed be destroyed ẹ promoko ṣe de kaka promoko ṣe ẹ promoko ṣe de kaka promoko ṣe ẹ promoko ṣe de kaka ẹ promoko ṣe de kaka Jésù olúwa bó ṣe gbé ọwọ́ ní orí yẹn máa kọrin wọlé wá wọlé wá o ẹ̀mí ọlọ́run ò wọlé wá o wọlé wá wọlé wá o ẹ̀mí ọlọ́run ò wọlé wá o wọlé wá wọlé wá o ẹ̀mí ọlọ́run ò wọlé wá o wọlé wá wọlé wá o ẹ̀mí ọlọ́run ò wọlé wá o. jésù olúwa ọwọ́ àti okùn rẹ̀ ó fi pàtẹ́wọ́ ìbáyìí pé kí ìdè máa já o kọ̀ọ̀nà máa là kí ìdè máa já o kọ̀ọ̀nà máa là. offerings and offerings.